إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لأن بدي أن يقفهم الله سبحانه وتعالى àtúntọ̀rọ̀ ìjáde fún ànábì wa sallallahu alayhi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tí ó rán sí wa láti ṣe àlàyé ẹ̀sìn fún wa kékeré èyí tó kéré mbẹ ni àbí èyí tó tóbi tí ànábì sallallahu alayhi tó dẹ̀ jẹ́ àwòkọ́sí dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa kí Allah subhanahu wa ta'ala wá lè ṣe àlékún ìjáde fún ànábì náà àti gbogbo àwọn aráalé rẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí àti gbogbo àwọn sàábé rẹ̀ náà tí wọ́n dúró tì í àti gbogbo àwọn mùsùlùmí pátápátá tí tó fi lórí àsìkò tiwa dídá yóò fi parẹ́ tá ń fi ìlànà wa tí à ń fi tẹ̀lé ti ànábì sallallahu alaihi wasallam gbogbo àwọn tí a wà níjókòó náà yìí pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuh gẹ́gẹ́ bí ìjókòó tí a máa ń jókòó ní bíbá yìí ní ọjọ́ ahadi báyìí ní ọjọ́ sunday láti máa fi ṣe àlàyé àkídà alìsúnà wàlìjàmáà àti mẹ́nìhàjò alìsúnà wàlìjàmáà níbi ìbàdàn wàlẹ̀ àkọ́yí wàlẹ̀ muamalat níbi àwọn àdìsọ́kàn àti àwọn iṣẹ́ àti àwọn nǹkan tó bá jọ mọ́ àjọsí papọ̀ àti gbogbo àwọn nǹkan yẹn náà náà ni à ń ṣe àlàyé bíbà yìí ní ọjọ́ ti àná ní ti àwọn obìnrin ibi táwọn dé sí wọn náà ni tá à ṣàlàyé fún wọn nípa hijabul mar'ati muslima wa shuruduhu hijabu obìnrin tó bá jẹ́ mùsùlùmí àtàwọn májẹ̀mú ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni à ń bá lọ fún àwọn torí pé ní ìsìn báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń lo hijabu yìí ẹlòmíì kò mọ̀ tẹ́tí ń jẹ́ bẹ́ẹ̀ kí ọ̀rọ̀ mọ́lẹ̀ lọ sí àlìkíọ́mọ̀ kó mọ̀ jẹ́ pé ẹni tí ò ṣe yóò padà lọ jàre ẹni tí ó ṣe tòlọ́jẹ́ ká ṣe àlàyé àkànná àwọn tí wọ́n lo hijabu ewu níbẹ̀ lórí tiwọn náà yẹn ni à ń bá lọ àmọ́ ní ọ̀dọ̀ tí àwọn ọkùnrin bíbáyé èyí tí à ń bá lọ òun náà ni àrùrù yá wọ̀lẹ́fẹ̀lì arúgbíà wọ̀lẹ́fẹ́lì yẹn náà ni àlá lílá èyí tẹ́ pé ní àsìkò wa àti ibi tí a wà yìí àwọn èèyàn ti sọ di ọ̀nà mọ́ra wọn lọ́wọ́ kódà nínú àwọn tó jẹ́ mùsùlùmí ẹlòmíì padà kó mọ̀ kó nu Islam látara aláì náà ni tẹ́gbẹ́ ẹlòmíì ti pẹ̀rẹ̀ mùsùlùmí lónìí kìí ṣe mùsùlùmí má kò sí ìgbà tó jẹ́ kó mọ̀ jẹ́ mùsùlùmí mọ́ ju àtàrà aláì náà ló ti lọ sàgbákò ẹlòmíì ń bẹ tẹ́gbẹ́láta aláyìí kò ní nǹkan kan mọ́ nínú dúkìá níbi tó lágbára dé aláti sọ ẹlòmíì di ẹjọ́ anílẹ̀ tẹ́gbẹ́ olówó lọ́tẹ́lẹ̀ kò lówó mọ́ ó ní dúkìá tẹ́lẹ̀ kò ní dúkìá mọ́ ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún tẹ́lẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ fún mọ́ nítorí àlàlélá gẹ́gẹ́ bí ṣe tẹ́mi máa ń tẹnu mọ́ fún wa pé ibi ìlànà ànábì sallallahu alaihi ibẹ̀ nìkan láti lè ní ìfọ̀kànbalẹ̀ aláàsọgbé aláàbìbíkiri láàyè tàtùmọ̀ inú olùkòló aláàní ẹjẹ́ ti yíká gbọ́ níbi ìrántí aláàní kẹ́mà ṣe ti ẹ̀ tàtùmọ̀ inú olùkòló ìyẹn gangan náà ni ọkàn ti máa ń balẹ̀ kò sí ìfọ̀kànbalẹ̀ níbi nǹkan míì àyàfi níbi ìtẹ̀lé ànábì ó lọ ọkùnrin kan lẹ́nu jọ́ mẹ́ta yìí kì ṣe mùsùlùmí o nígbà tí ọ̀rọ̀ economic eh, meltdown tó ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé yẹn asàdé lórí amẹ́gbẹ́ gbogbo àgbáyé tó di pé sàmánì lọ́kiri fún gbogbo wọn gbà yẹn ọkùnrin kan bẹ ètò iná kìí ṣe mùsùlùmí àmọ́ pàtó wá sí richesse ó wá padà rí pé òun mẹ nìkan tẹ́fẹ́ ẹni yìí tẹ́fẹ́ bá ń bẹ láyé nìsín ni gbogbo economic measure ní o gbogbo ẹbí measure mọ́ra wọn lọ́dọ̀ ara wọn yẹn tẹ́fẹ́ ẹni bá ń bẹ láyé ni ibi abẹ́ ibi tó dúró sí tó sọ akóso gbàdá ìsí bẹ́ẹ̀ ibẹ̀ náà ni ó ti sọ ọ̀gá sí tí ogun kan títí dára ara mọ̀ ìjókòó mẹ́. àwọn abẹ́rẹ́ pé kalẹ̀ ní yìí òun náà ó ní ẹni ẹ náà ni olórí àwọn mùsùlùmí ní sàdẹ́lì sọ̀rọ̀ láàrúsùn. ó ní òun ẹlòmíà méjì mùsùlùmí o káwọn àtọ́jú bóyá ń sọ̀rọ̀ láti fi sọ̀rọ̀ ìsìlámù ẹ̀ ibẹ̀ kan di mùsùlùmí kò sí lóò di nígbà tó lọ ka ìtàn àwọn tó ti lu ayé lọ tó ti lu tó ti wáyé tó ti lu ayé gbàtó wa ka gbogbo ìtàn wọn wọn padà wá ní bẹ́ẹ̀ nìkan bẹ nínú àwọn tó ti wá sáyé tó ti lọ yìí dágbé tí wọn bẹ lásìkò yìí ni ibi abẹ ni lódò àtúntì tó kó sálùbàtà ìsílẹ̀ lórí sọlẹ nìyẹn ibẹ̀ ni ó ti sọ gbogbo ara yìí pé ẹsìn kaba ẹsìn kaba ẹsìn kaba yìí gbogbo economic mẹ́ta yìí ó sì jẹ́ pé ibi ìtẹ̀lé ànábì wàláhì ibẹ̀ kọ̀ọ̀kan balẹ̀ wà tẹ́yìn bá ti lè gún ní kóbi ọ̀dọ̀ ànábì báyìí ó parí fún yẹn nìyẹn ìdààmú dé. kódà Allah subhanahu wa ta'ala ó sọ nínú Quran ìgbé ẹnikẹ́ni tó bá lọ sẹ́rí kó níbi ìrántí òun tó lóun tẹ̀lá nẹ́bí mà tó lóun tẹ̀lá láàmà fún bẹ́ẹ̀ lọ ṣe tòun ni irú ẹni báyẹn yóò lọ gbé ìgbésí ayé tó fún. kódà tó bá lówó lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ máa rí tẹ́bìsì pé ìgbésí ayé tó fún òun ní gbé ìgbésí ayé òun mi tó ló fi jẹ́ pé ẹni kálukú náà kálọ̀ tìǹà máa pé òun fẹ́ lo làákàyè wọn nǹkan tó kó bá gbogbo àwọn bídà lónìí náà òjì báyìí lọ látàá tí wọ́n lọ kọ̀dámà ákírù alánẹ́kìlì problem omidia nìyẹn náà la dẹ̀ ń gbógun tí wọ́n ti dá ah, irú nǹkan tẹ́ ẹ gbà wọlé yìí kò dé ẹ̀bá ẹ̀sìn rárá. wọ́n gbé ọlábó intellect lórí ẹ̀rí ah, ìyẹn ò dé ṣe tí nǹkan kan bá ń bọ̀ nínú Qur'an bóyá lọ́ọ̀ ló sọ ni o àbájáde ló sọ ni o wọ́n kàn gbé sínú intellect wọn nínú làákàyè wọn náà tí làákàyè yẹn bá tó bá tó bá gbà wọlé ó mú tí làákàyè ò bá ti gbà wọlé ó ń pọ̀ dẹ́mọ̀ ẹ̀rí yẹn wọ́n nítorí pé kò yẹ kí làákàyè tako ẹ̀rí tí bẹ nínú Qur'an kò yẹ kó tako ẹ̀rí tí bẹ lọ́dọ̀ ànábì bóòlù ti fẹ́ tako tó tí nǹkan yóò bá ti bá làákàyè mu wọ́n dẹ̀ kọ̀ dẹ́mọ̀ ẹ̀rí bìtáwọn náà ti ka pọ́blẹ́mù fún wa nù ló fi jẹ́ pé ogun wọn lónìí náà wọ́n sọ̀rọ̀ tó ń lẹ̀ káàkiri kì í ṣe pé wọn ò rí àdìsí yẹn kódà ibi tí àdìsí yẹn tún lọ wà ó tún lọ wà ní the most authentic book lẹ́yìn Quran kì í ṣe Buhari táwọn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pé àdìsí ti ń bẹ́ mẹ́ kò sí wíkà àdìsí kankan bẹ́ẹ̀ àdìsí yẹn dẹ̀ ń bẹ́ mẹ́ wọ́n dẹ̀ gbójúkò bẹ́ẹ̀ kí ló fà á òun ni pé wọ́n gbé àdìsí yẹn sínú làákàyè wọn wọ́n rò kókò wọlé tààbò lè yóò ṣe wọ gẹ́nì yóò ṣe wọ lẹ́sì yóò ṣe wọ àkàrà yóò wọ olóòdìrẹ tí tí ò ní máa gbálẹ̀ ayé bóòlù yóò ṣe àti tó fẹ́ wọn á gbé kínní ẹ̀mọ́jà gbà á kẹ́sẹ̀ tí wọ́n rí wọ́n rí náà wọ́n rí ṣùgbọ́n pírọ́blẹ́mù wọn náà ò nìyẹn tó ń torí náà ibi ìtẹ̀lé àlẹ́ mi sọ̀rọ̀ àṣálá ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ àti oríire wọn wà gbogbo ẹni tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ ó ní lọ́wọ́ ni o ò ní lọ́wọ́ ni o tó bá máa kó fẹ́ fi ọkàn balẹ̀ tẹ́yọ̀ yóò máa gbé ìgbésí ayé tó ga àwọn yẹn tó máa rògbá àbó ní jù báyìí lọ wà láì kó ti súnà nílé ẹni wàá fẹ́ ní ìgbésí ayé tó gún pínpín kó fi súnà nílé lẹ̀ kò sí oríire kan tó tó kéyìn tẹ̀lé alẹ́ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ ó dà ìmọ̀ yá ayé alọ́sùnmáwọ̀ sọ pé wàá yìí tùtì rúhù tàdádù ẹ̀wọ̀n jumla shartiya ni wà á yín tó fi hù tẹ́ bá ilé tẹ̀lé ànábì tá a tájú hù jawabu ẹnu ẹ mẹ́nà fèsì ni kò sọ fún tẹ́fẹ́ dá ọ̀rọ̀ yẹn tẹ́ bá lọ́mọ fún mọ̀kànláfà ẹ̀ àgbọ́yé ìdàkejì ẹ̀ ajẹ́gbẹ́dẹ́ ẹ̀ bá ti tẹ̀lé ànábì ìsìnàdé túmọ̀ ẹ̀ náà nìyẹn bá lọ́wọ́ tẹ̀tẹ̀ sọ bẹ́ẹ̀ dáhùn àgbẹ̀gbẹ́dẹ́ ẹ̀ bá tẹ̀lé o ẹ̀ ó ní pé wàlá ọ̀tà rọ́pùtù na nàbí yìí kan làdùn ládùn tẹ́ ẹ bá lọ bí súnà nàbí yìí lẹ̀ tẹ́ ẹ fi lànà lágbègbè ní tẹ́lẹ̀ mọ́tà ṣe kan lẹ̀ làdùn ládùn ẹ sọnù nínú ìwáyà mi wàlá ọ̀tà rọ́pùtù sunnata nàbí yìí kan làkàfàrùtùn abúlẹ́bí ọ̀sìn tẹ́ ẹ bá lọ bí ìlànà ànábì tó ní kẹ́ lọ bí ṣe kan lẹ̀ làkàfàrùtùn ẹ̀ tolóbi jẹ pé gbogbo aná ta pàṣẹ sọ́dọ̀ ànábì so ibi kéèjì àlálílá yìí sì àbúrò ya ẹlẹ́wọ̀lẹ́ ó ti sọ ẹlòmíì di kèfèrí nínú mùsùlùmí ó ti sọ ẹlòmíì di ẹjẹ́ pé kò ní ìkankan má ká lọ àwọn èèyàn dáadáa yẹn tó bá súnmọ́ àwọn èèyàn yóò rí nǹkan tí sọ yìí yóò rí nǹkan tí sọ yìí bàbá kan bẹ ọba mi sọ̀rọ̀ ọjọ́ kan látà aláì náà yìí ó ní òun wá ó ní òun gbọ́rọ̀ lé òrẹ́ ní kankan lẹ́kọ̀ọ́ orí kankan ní Àbújá ní olóbi sí gbogbo àwọn ìlú náà sọ́tò sí ẹ ó ní alẹ́ Haúsá ló ti gbọ́rọ̀ wá lọ. olùkọ́ tó wàá sàlàyé gbogbo àdúrà náà sọ ó wàá mú kiri kẹ́gì twenty five litre yẹn olùwà tó sàgbà owó tó lágbà lọ àti àgbo fífún àgbo fúnfún bìnìjọ àbí pípìlẹ̀ jọ lẹ́sìn pé àgbo fúnfún tí ò ní dúró lára ó lóye owó tó fi rà lọ́dún náà olùkọ́ lọ wá tó sì ìwẹ̀ ìwẹ̀ ìwẹ̀ ti lọ́ mo nígbà tí wọ́n pàṣẹ wò wá sí ẹgbẹ́ wálé àwọn onírárá pé ó láwọn fẹ́ fi ṣe àwọn sẹ́gun iṣẹ́ kiri lẹ́yìn kó fi bú àwọn ìlàjọ́ kejì iṣẹ́ kí ló ṣe iṣẹ́ òun náà fi àmàlà àgbo ṣe lẹ́yìn ìgbìyànjú jẹ́ náà kò sí sẹ́mi àwọn ẹ̀yin lẹ́gọ̀ọ́ tẹ́yìn lọ́dọ̀ àwọn eléyìí tó kàn án báyé ẹ̀jẹ̀ kalẹ̀ ẹ wọ ọkọ̀ owó tí òfin ọkọ̀ láti fi lọ síbẹ̀ yẹn sìn ó wá gba owó tó lágbára gan ni òun ti gbàgbé owó yẹn ni ó wá ra àgò ní àgò tí èsàgò kékeré tí ìwọ ẹ lọ tó ká dáadáa olóńtà padà gbé kínní yẹn ó ṣe tún fi omi ní omi báyìí liquid ni ó dáta twenty five litre fún ọmọ orúkọ wa ní fún ọmọ ó dà sọ fún òsè lò ìgbà tí ó ń láǹdì sí kò báyìí ó ní kó o sọ̀kà ẹ̀ ní báyìí bí twenty five litre ti yí dànù olóòmà pé yá báyìí báyìí báyìí báyìí ni wọn á yí dànù kí ló dé wò ó ṣe gbogbo ẹ̀ papọ̀ àwọn yẹn kí wọ́n ti mọ̀ pé ayé ó wàá pàdé ẹ̀ lójú ọ̀nà táyé ó yẹ ó yẹ kó o ti ṣe mọ́sẹ̀ náà kí ló dé tó ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ ní ti pé ayé ayé ayé ló yí torí wọ́n ti fẹ́ wọ́n mọ̀ pé yóò ti ṣẹ́ lọ́wọ́ á ti kó mọ̀ pọ̀ tó wá sí mi owó mi tu ya ó yẹ kí wọ́n ti ṣe méjèèjì papọ̀ pé tọ́ bàbá bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀ wá dé ayé ń bọ̀ tó ẹ̀ ti wá ṣe ní ẹ̀ máa yé máa yé wà ní débẹ̀ bó sọ gbàdó yá délé tó dẹnu ayẹ dáadáa náà ló padà sójú ọ̀nà súnmọ́ gbàdó náà ìgbé kò sí kankan pé ah, àṣẹ ìtàjẹ ń gíní kódà ẹnìkan bẹ tó sọ fún mi ní pé nínú Ramadan nípa nínú Ramadan tẹ́gbọ́n wọn lọ ọ̀dọ́ ní ẹgbàá tí wọn lọ sí àsìkò ẹ̀ kó sàpàdà sọ pé kó lọ ra ẹja àrùn tó bá lágbára wá bíi mélòó kan ni wọn ní kó lọ ra wá bàtà àdéhùn sákẹjà àrùn kan wá ní kó olùwà rántí bá àwọn dẹ́kun fẹ́ sọ kankan fún bàbá o ó wá padà wá kò tí ì tu ọjọ́ sani kó wá o bàtú wá padà nínú Ramadan tá à ń gbà Ramadan lọ́wọ́ onígbà tó wọ́n padà wá báyìí ṣe ni ìdúró bá ìjà àwọn ọdún bàbá tí fi ń yanjú àmàlà láàárọ̀ Ramadan olùwà àwọn ọba ẹja àrọ̀ ọgbọ́n yìí ó tún wá jẹ́ nínú Ramadan ó tó wá sọ̀rọ̀ so ẹja àrọ̀ o dàbí pé ó ti fẹ́ kú wá sáré ní a pé wá jẹ́ ewúrẹ́ ní <laughs> ẹja àrọ̀ ìbú máa ń kú tẹ́lẹ̀ náà ni ó pé ó ti fẹ́ kú wá pé ẹ nínú Ramadan ó láti jọ́ ló ti bá ẹni yìí là báyìí àkọ́kọ́ sókè ẹ̀jọ́ lójú ẹ̀ pé tẹ́yìn máa jọ sínú Ramadan ìwọ́pọ̀ yóò jọ súnbí lójú bí ṣe ń jọ sílẹ̀ náà ní gbógun sí ní níṣẹ́ ilé sí lọ́dọ̀ tiwọn tó ń torí náà kí a máa àwọn nǹkan yẹn tábàtì padà sọ́dọ̀ ànábì aláwò ṣe ìkẹ́kẹ́ tó bá yẹ ànábì fi ṣe àlàyé fún wa ó lè sàlàyé fún wa ní ìjẹjọ pé gbogbo àlàyé yóò wà láláyé èèyàn mẹ́ta ànábì pín sí. tábàtì lè gbọ́ yé bẹ́ẹ̀ tá a dẹ̀ ń lò ó tá a dẹ̀ fọkàn balẹ̀ bí ànábì ò ní sí wa lọ́nà kò lè sí wa lọ́nà kò sí problem. náà ń wá ka tí a díẹ̀ fún wa nínú tí a bàbá wọn bí díà yìí náà tó ló pè ní ìwé ìtumọ̀ ìwé pọ̀ táwọn èèyàn kọ lórí àlá tá a bá pàápàá jùlọ ọdún àwọn obìnrin yẹn gbogbo àwọn ìyá tí ń bẹ lọ́jà yẹn àbí kí n sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà jẹ́ mùsùlùmí ni mi sọ o bóyá lẹ́bìrin tú ìgbàlú ẹlòmíì lẹ́yìn báyìí alàmẹ́ ó lè wọ́n jẹ́ ti bàbá yìí o gbogbo wọn máa ní ọ̀pọ̀lọpọ̀ wọn láti gbé táwọn bá lára báyìí yóò dá síbi ìwé ìtàwọ̀ sún náà wọn nìyẹn tó bá lára báyìí yóò lọ sí ìwé yìí tí ẹ bá láta lójú ọrùn bẹ́ẹ̀ bá wà ká lójú ọrùn bẹ́ẹ̀ bá wọ bravoke lójú ọrùn gbogbo kìíní ẹ̀ ti ní ìtumọ̀ lọ́dọ̀ wọn. náà ni bàbá yẹn kọ dr ṣe oyèméjì bí o tẹ́lẹ̀ lọ́dọ̀ ní gbogbo yìí yẹn dr ṣe kamarudin abdulwa alárápéyàyà gbogbo wọn mọ̀ ó ti kú sí náà ó ti kú Kamorudin Islamic Society Nigeria and overseas wọ́n sì ń sàn. bẹ́ẹ̀ ni ẹ ti ń ṣe gbogbo orúkọ wa ìta ló sí gbogbo èbó ẹ̀wọ̀n ìgbé èkó òkè ń gan òdúgbò èkó wà ní nàìjíríà ní àwọn overseas founder of community islamic study wọn àti ló bá sí kankan o bóyá náà wà ní ìbàdàn èkó kankan náà lọ wọ́n ti máa ń pàrọ̀ àwọn ènìyàn lórí fídíò àti overseas kiri. tó nítorí náà mo ti ka díẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìgbà tó ka bíi márùn-ún kó wá bẹ́ẹ̀ kí n tó máa ń lọ ibi hadith amẹ́lí sallallahu alaihi wasallam ó lọ́ba gbẹ̀ngàn fífi ló kọ síbẹ̀ tàbá wo bíbá ẹni ti fi nọ́mbà forty seven rẹ̀ àmì níbi nọ́mbà kan bí bàbá yà nàmbà fọ́tì ó ní ẹni bá rí ẹni bá ó ní ẹni bá rí àlá ẹni bá lànà rí wèrè lójú oorun ẹwù kan báwọn sẹ́gbó ti kó báwọn ní wèrè nísìnyí torí bẹ́ẹ̀ tó wọ wèrè lánàá tó fi lọ sùn sẹ́gbó possibility wà kó fi àlá yẹn kó fi wèrè yẹn lánàá ní ọjọ́ kejì <laughs> àbúrò lẹ́dàá sí sẹ́gbó ti kó báyìí torí nínú kẹtẹ yẹn bá ti lánàá èyẹ lè fi lánàá jọ kejì gẹ́gẹ́ mo ti ṣàlàyé fún wa àyẹ̀mí náà dẹ̀ sọ bẹ́ẹ̀ fífa àdìsù náà ó wà nǹkan tẹ̀ yẹn ṣe kẹ́ẹ̀rọ oṣù ẹ̀ lè fi lánàá ìyẹn ò lè jẹ́ kankan kò sí kankan ẹ̀ gbójú kò bẹ́ẹ̀ ìyẹn ò sí kankan kò sí kúmù kankan ẹ̀ kàn bá ti dín lọ. ọba ní ẹ bá lánàá rí wèrè tàbí ewúrẹ́ tàbí ejò tàbí ajá tàbí eégún gbogbo àwọn tí mo sọ yẹn ẹ ń bá dàda rẹ lójú oorun àjẹ́ ní ìtumọ̀ rẹ̀ yẹn gbé àjẹ́ rẹ nìyẹn ẹ wo fífi mú dájọ́ ẹ bá dàda rẹ kú lójú oorun báyìí àbórí ajá àbórí jò àbórí ewúrẹ́ kẹ́ni ẹ ti gbàgbé àjẹ́ bí ò bá mọ̀ bá jẹ́ lóhun tẹ́lẹ̀ àjẹ́ ti dé àdúgbò wa rẹ tẹ́lú ẹ ń dèjà ní ọ́ríkè lẹ́gbẹ̀ẹ́ nísìnyí tó bá wo wèrè kan lánàá ń tẹ̀ tó bá ní tó bá sùn gẹ́gẹ́ bí a gbé kọjá láàmú bí dídí wò tó wá ní tó fi lálàá ní ṣé àjẹwárí ni tó tún dàjẹ́ nu àwọn ọmọ sáwọn wọn àwọn sáwọn tó ní dídí ara rẹ̀ ó tún ti kókò sínú nǹkan méjì ti dénú ó jàjẹ́ ó tún jó mídíà tẹ̀gbọ́n wà láti òun náà ló kọ́ bẹ̀ fún rẹ o ẹ tó bá nílé ní ìsìn nínú mùsùlùmí tó wá dárú àlá yẹn tó wá gbàgbé àjẹ́ lòun àbí tọ́mọ rẹ̀ la tó wá tó dáadáa sí mi ń mọ̀ lálàá báyìí lánàá ibo ló kù eré yá yóò lọ sọ́dọ̀ bàbá kan yóò lọ sọ àwọn alẹ́ ìjọ́jọ́ kan ìyá bàbá lálẹ́ ni àti ilé kí alẹ́ ni ó bá mú ọmọ yẹn débi ọmọ eleven years ni ó ti wọ eleven years kò tí wàá pé eleven years ó kú ọjọ́ mọ́kànlá ọmọ yẹn ó pé eleven years gẹ́gẹ́ abájẹ ìdí ó dún bá fi parí kí wọn bá ní rárá sí ẹ̀wọ̀n káàbẹ̀ rí dandan náà ni tí ò sí ọ̀gá kan á wá ní ẹ ọba bẹ̀rẹ̀ fún ẹ má sọ fún gbogbo tó bá tẹ̀ náà lè sọ ọba ní ẹ lóṣẹ̀ ní ọmọ yìí wípé lọ́jà wọn ní ìlọsí òun níjọ́ pé ọmọ yìí ọmọ ọdún mọ́kànlá gérégé ìní òfin ilé ayé ńlẹ̀ òun kò tiẹ̀ kọ́ bí ara sí tẹ́lẹ̀ àmúgbàdo wá <laughs> sí ọmọ yìí náà ni ọjọ́ náà yóò fún nìsín àwọn ọjọ́ kàlà ń lọ́dà sẹ́ẹ̀lì fi sọ́dọ̀ ń gbọ́ gbọ́dọ̀ mi ju ọjọ́ kàlà ọ̀ káwọn obìnrin ó pa mi dìbò ah wọn ní aláàkì sábà wọn máa gẹ̀ẹ́lì ìsìn náà èmi ò ní gẹ̀gẹ́ ní ìsìn ó dà àdúrà láti kò sí ọmọ yóò lè fún ọjọ́ kàlà kò sẹ́ńtọ́ mọ́jọ́ kú mo bá sáà sí wá sí fún gbogbo mi ò gbọ́ ní sáàmà ó sáà lọ gbàdé òdi ọjọ́ kàkàrà báyìí tí ọjọ́ kàkàrà ẹ lé tó bá tún mọ́mọdé mọ́ ní kò ní sọ́mọ́ ẹni tí ọmọ padà òkú òmò ní kó ní ó ti kú ìyẹn o ṣe ẹnìkan ò lè sọ ọjọ́ tẹ́nì kó kú náà ló bá ní aláàánú yọ ọ̀hún pé ọ̀hún ò bá ti lọ náà ó dún ní owó kílẹ̀ lẹ́nà ó ní ẹ̀sìn kan lọ́sà fi gbé oníkódà òun jí lóru ọjọ́ kọkànlá yẹ ó fẹ́ klọ́ọ̀bù lọ́sà ẹyẹjọ́ ẹ̀wò kò yẹjọ́ òyìn òjò rọ̀ kù alọ́run ò ní kú ọjọ́ tó mọ́ ó lò láyé ẹnìkan kò mọ́ má ṣe ń ṣe nìyẹn tòtàbáwo ní onítọ̀hún yóò rí àrísìkí ní àkókò náà bá ń wẹ̀ lójú oorun àrísìkí kọ́lá kò ní ìdíkó lọ fi sẹ́wọ́n àbí àrísìkí ti dé náà nìyẹn orí tí ọkùnrin tàbí obìnrin bá lálàá pé òun sùn ní ìhòòhò ìyẹn ni pé onítọ̀hún kò ní lọ́kọ tàbí ní aya sùhánàlá ẹ wo àdánwò kọ́lá kí wàá báyìí kó má ṣe kankan ló fi kú ju gbogbo náà dáadáa yẹn lọ ó ti tó fún ládàá ẹ má lálàá tó pé wà òun wà òun wẹ̀ àbí kíní kan àbí kílódé pé tó bá lálàá lójú oorun pé òun òun wẹ̀ àrísìkì dé tó wá sí lálàá pé wà ní òun lójú oorun ó gbà pé tọ́ ẹni tó sínú pé kò sọ́kọ mọ́láyé kò rọ́kọ mọ́láyé ó pọ̀ o ó tún sọ̀ kan náà tó ẹ má gbé má gbé àwọn ojú tó bá gbé àwọn ojú lójú oorun láì ṣàbòsí kankan ẹ̀ẹ́dẹ̀ lé àbòsí máa bá wọn torí kó ti gbé àwọn ojúlójú oorun ó ní ẹni bá péǹtì ilé tàbí tàbí péǹtì orí torí péǹtì kíníkà àbí kí ló ti ẹ̀kọ́ yìí òun mọ yorùbá òun náà kọ́ náà lẹ́tí ń lọ bá sí àbí kí ló wà kọ́ yìí yorùbá yẹn kò wulẹ̀ yí òun kan fún rẹ̀ ó lè sọ pé bọ́dà ìkíníkan ní nàìjíríà ló bá sí ó ní ẹni bá láàlà tó bá péǹtì ilé lójú oorun ìyẹn ni pé àdúrà rẹ̀ gbà <laughs> àdúrà yẹn ti gbà náà ẹjọ́ bá dàda pé òjò pa òun ìyẹn ni pé onítọ̀hún yóò sẹ̀sí lójú ayé sùhánàlá ìyẹn dára lójú rẹ pé òjò òun yóò lọ nìkan òjò wá pa òun ó ti ó sáré gbà ẹ̀sìn ti dé òun sẹ̀sí lójú ayé nìyẹn torí pé tó aburú ńláńlá èmi ò tẹ̀lé kàmá náà torí eléyìí ò tẹ̀lé gbọ́dọ̀ wọn kà gan sí ẹ̀wọ̀n kan bó ti wá pọ̀ lọ nìyẹn o mo bẹ́ẹ̀ lọ báwọn àbá ti ń kọ náà làwọn abaláwo kọ àwọn abájọ náà kọ tiwọn náà tó ń torí náà kájínà sí gbogbo irú nǹkan báyẹn tó àníbi sọ́nà àṣálá ó lè ṣe àlàyé fún wa nípa nǹkan tá a ṣe ó lè ti fi àlàsí mẹ́ta fún wa ìgbé kan bẹ tàbí ìfúnmi lè ṣàìtọ́ ìsúní dẹ́rù báyìí ìkan bẹ bùsùrọ̀ mìnàlá ìró òdùnú látọ̀dọ̀ àlá ìkẹta onáni tàhádìí iná nìkan tí ó ṣe ó lè tara yókù mẹ́rin ìta fún wa ètò àìpé nǹkan téèyàn ń ṣe àbẹ́yẹn ń rò ó ẹlòmíì lè máa ronú lùsùgbà àwọn sí ní ìyàwó ó sì fi orúkọ sí fi lálàá tó sì gbéyàwó ìyẹn ò ní kúmù kankan nǹkan tó ń rò yẹn lèyẹn fi lálàá yẹn kò ní ìyẹn ò yẹn kàn dé lẹ́yìn ìkejì ń bẹ èyí tó bá jẹ́ tàbí ìdúnlẹ̀ ṣe ìtọ́nù fẹ́ pé ìdẹ́rùbà látòdò èṣù ni àníbi ti sọ láti ṣèyẹ fún wa àníbi ni wàyí ta wàyí rọ àdúgbò ṣe àyàkùrọ̀rù tẹ́ ẹ bá ti rírù nǹkan báyẹn tẹ́ tọkàn yín tó dẹ́rù bá yín ha bẹ́ẹ̀ ti máa ń mọ̀ yẹn ni pé ẹni àlàdé yẹn bá ti la tó dẹ́rù bá yẹn tẹ́yìn òfẹ́ kíkí ní ẹsẹ̀lẹ̀ síyàn ti ṣètọ́ nìyẹn ilé òfin màá ilé òfin màá nìyẹn tẹ́wọ̀n aláàbí jí lórí ha ìlú aláwọ̀ máa láì wọ́n ké lórí lójú àgbẹ̀ ti ṣètọ́ nìyẹn bẹ́ẹ̀ yóò sì máa dán bíjọ ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ yóò fi máa nìyẹn. àlejò adéwájú wa lárú àlábá yẹn kò lé wálé yàgùsù àyàn sáré tààràtà lọ́dọ̀ àdìdé lẹ̀ lẹ̀ lọ tó tutọ́ sí ẹgbẹ́ òsì rẹ lẹ́ẹ̀mẹ́ta. tòmátò abẹ́lẹ́ gbé òsì lẹ́ẹ̀mẹ́ta yẹn wálé yàn sáré bìlá ẹ̀ṣẹ̀ ìtọ́ni rọ̀jì irú ẹni yẹn wá sí àwọn olùbìlá ẹ̀ṣẹ̀ ìtọ́ni rọ̀jì lẹ́ẹ̀mẹ́ta olùbẹ́sì ẹlẹ́ẹ̀kẹta wálé yàn tàhàwùwàlì àjàmbìhì lẹ́ẹ̀dẹ̀ká náà àlẹ́ yìí kó wá yí ẹgbẹ́ padà kó níbi tó wà yẹn bóyá ẹgbẹ́ tó fi sùn kó yí padà sí ẹgbẹ́ rẹ̀ ó tàn òun ti tán. ẹ̀rù lórí bẹ́ẹ̀dì ní ìsìlẹ̀ yẹn ti yẹjú látara ìtẹ̀lé ànábì kódà ẹgbẹ́ lórí wáyà mi dájú sọ̀rọ̀ àtàṣọ pé àlá tó là yẹn tẹ́gbà burúkú ló fẹ́ mú wá láàyè tó rọrùn kò lè ṣe gẹ́gẹ́ fún má. àníbi ní àlá yẹn ò ní ṣe gẹ́gẹ́ fún ní agbẹ́gbẹ́ aburú ló bá ń dání kò aburú yẹn lọ́wọ́ báyìí èyí ti kájú aburú yẹn pẹ̀lú kẹ́mẹ́ta tá a ṣe yìí kí la tún fẹ́ ká lè fi sàlàyé fún wa àwọn àfa yóò dẹ̀ ní sàlàyé fún yín nítorí pé tó bá ti sàlàyé fún yín kò sówó mọ́ bàtà bá ti ní ká ẹgbẹ́ yanjú ẹ̀ lórí bẹ́ẹ̀dì nísìnyí ẹ̀ ní olóòtú jẹ́ kó fi ń dùn wọn lórí gbógun tì mí gbá kí ló dé mo kàn mo kàn gbàjẹ́ ni nà án èwo ni gbàjẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ ìjà ẹ̀ lọ́wọ́ tẹ̀wá ìgbà ti dá ọjà lẹ́yìn lọ sí ìtajà ìta bákìrì ẹ̀jọ́ wa ti lò ó lórí ìta òkúrúkà máa ń kọ́ sí ẹ̀jẹ̀ títì tàbí ọjà máa ń owó mẹ́lẹ̀ àti sórí báàgì kẹyìn ó rí fọ́tí náírà ẹ̀ bá tàbí twenty bag lójúmọ́ four thousand four thousand twenty ẹ̀bẹ̀ tó jẹ́ ẹ̀yìn ọdún bí eight hundred àti yọ báyìí. èyí tẹ̀ máa kóde náà láyé lálẹ́ ajáko pé ìyàwó sọ pé ìyòrí kan bílẹ̀ ẹ̀ sì dájọ́ bẹ́ẹ̀ bá dájọ́ bẹ́ẹ̀ máa ná five hundred àti kí ni ọ̀rẹ́ là yóò pẹ̀ ẹ̀yìn kò sí ibì kan ẹ̀ kò sínú agolo owó dénú kí ló ṣe tó jẹ́ pé àlálẹ́ wọn fi jẹun káwọn èèyàn máa wá fa inú ilé lẹ́ẹ̀ta sọmọjú lẹ́ẹ̀fẹ́ fi máa jẹun kẹ́ ẹ gbéra yín kalẹ̀ pé ẹfẹ́ máa fi àbùkátà àwọn èèyàn lẹ́ẹ̀wọ̀n fi jẹun òun náà ni bàbá yìí ṣe tó fi jáde láyé fúnra ẹ̀ náà ló kọ́ síbẹ̀ níbi ìgbẹ̀yìn ìwé rẹ̀ yìí. orí tó bá ń fẹ́ ìrànlọ́wọ́ àdúrà lórí ìṣòro tí ó ń bẹ fún ọ tàbí fún àgbéga yọjú sí èmi ṣe kàmọ́rù ní alára pé yàyà ṣé ìwọ náà mú ìṣòro kò fún yẹn ẹ̀wọ̀n kẹ́kí pè mọ́ra ẹ̀ níṣìṣẹ́ ẹwọ kan tí ń pè máa ẹni sìn ẹ bá ń fẹ́ ẹ bá ń fẹ́ àdúrà lórí ìṣòro ẹ bá ń fẹ́ àgbéga ìwọ ló wà sí àgbéga fún yẹn yọjú sí èmi àdúrà lè wà o ò dápadà sọ́dọ̀ ọba tó dáa iṣẹ́ táwọn ànábì aláwa ṣe láyé nìyẹn wọ́n ń dá ogun apadà dàrẹ sọ́dọ̀ àlá iṣẹ́ tí wọ́n ti nìyẹn wọ́n pọ̀ nínú àmọ́ àlọ́ dàrẹ kò nídìí ẹni lọ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan kan àfọwọ́ ni iṣẹ́ àbá onígbé kó sọ ìrẹsì fáwọn èèyàn iṣẹ́ àwọn èèyàn nínú náà pé kán béèrè àlámọ́lẹ̀ ẹ̀sìn wọn lọ́dọ̀ rẹ̀ ó ní tán kò ní sẹ́mi wọ́n dẹ̀ kọ́ àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ ẹ̀sìn iṣẹ́ wọn nìyẹn iṣẹ́ wọn nìyẹn káwọn èèyàn kan fi wọ́n kan kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn kan lè béèrè àlámọ́lẹ̀ ẹ̀sìn lọ́dọ̀ wọn kó o náà dẹ̀ sàlàyé àlámọ́lẹ̀ ẹ̀sìn owó dẹ̀ kó o tán kọ̀ ní sẹ́mi ẹ̀yin lè gbé kalẹ̀ ọmọ kàbílà àbíkí ló pé kàbílà káwọlà àbíkí ní pẹ̀lẹ́ yẹn o ó wá ní àbámẹ́ta ló wà àbóhùn àbá mi tẹ bó ti pín kẹ àbúrò tọ́sùbà àbá àbá àkọ́mọ́kéwò àbá oníwàásì ewu tó ní àbúrò tọ́sùbà àbá àkọ́mọ́kéwò iṣẹ́ kẹlẹ́ ta. ẹ wá pín ó wá ní òun o ipe àbúrò tọ́sùbà lọ wọ́n ti tọ́lá ìdúró àmì náà gbọ́ òun èyí sakọ́mọ́kéwò bẹ̀ èyí tó wà sí oníhun tọ́sùbà lọ àwọn àwọn ní máa ń káwọn náà máa bá wọn ọ̀yà nàbà tù ẹ wọlé o nàbà tù láì sí ní usage wàláì ọ̀rọ̀ wọn ní agbára gan o ìkan bẹ ládùúgbò wa tẹ́lẹ̀ ìbòdó ni pé ó bá dẹ̀lẹ̀ ìkú báyìí òun tiẹ̀ wọ́n sì gan kùránì ìjọba ti dé ní omi títí máa ń gbàlejò báyìí ẹ ti gbá kùránì báyìí lórí àtọ̀rọ̀ tẹ́lẹ̀ bí ti máa ń wà láyé táyé nìyẹn ẹni bá ti kọ́kọ́ dé bẹ́ẹ̀ kò bá jọ bí ni o tó ní o jẹ́ kò bá máa ṣe nǹkan oṣù kò bá máa ṣe nǹkan ọdún yóò gbé kúrò á nìyẹn ó ti ní nìkan tán ti sí kalẹ̀ bẹ́ẹ̀ tán ti dá yóò á dá níyàn síbẹ̀ ẹ̀wọ̀n kẹta ti kúrò á sí. èmi kankan yìí mo lè ta kó mo gbógun di lóbi kú ni òun máa dájọ́ lè ṣe fún mi mo gbógun di lóbi kú èwo lè lé bàbá gbogbo àwọn àmọ́ má dárúkọ bàbá yíyá sùn bẹ́ẹ̀ ní tó fi kúrò ní agbókúta wa ni yóò sì báyìí yẹn tó bá ti dé yóò àdá ìgò tó bá wà yẹn yóò àsọ sí àárín kùránì yẹn wà láì bàbá tí mo sọ yìí gíláàsì ní mímọ́ wọlé ìmọ̀ọ́mù mọ́tàlísì ni ìmọ̀ọ́mù mọ́tàlísì mo gbógun dé ní pé òun ní agbára nígbà òyà ló lọ sí fásitì wá pé èèyàn lè jẹun òkú à kí mo tún gbọ́ ìwé àkótó lọ bá ẹ wọn ló na kí kọ́kọ́rọ́ fúfú ẹ̀ sókè pé ẹ ń bá lè kún lẹ́rìí pé kò sóúnjẹ òfin pé òun mọ̀ mú kí ọkọ̀ lọ ọkẹ́ ní dáa àtẹ̀mọ́ rí nǹkan fi ṣe dáwà káàkiri mo bá ń lọ ọ̀dọ̀ ẹ̀ ló bá ní à ń bá wọn sáré pé mo gbọ́ bàbá ní à mo bá ní à sí o lè mo lè bá wọn ẹ mẹ́rin yí pọ́tà ni ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ mi fẹ́ gbà nígbà tó dára wọn ni ẹni tó tẹ̀sí tí àtẹ́rí yẹn wà pé wọn ti di gbé lọ wò rí mọ́ ẹ gbàgbọ́ àwọn mòrídìí tẹ́ ti fún ọwọ́ ni o ti le jù ọ̀rọ̀ le jù pẹ̀lú àmú kọ́kọ́rọ́ gbogbo ló bá ní mo ti le jù àwọn àdàkọ́lẹ́ fi yanjú ọ̀rọ̀ yìí o kọ́kọ́rọ́ èyí ó gbẹ́jà lè bí lónìí ó sì àbójú òkò fi kọ́kọ́rọ́ lẹ̀ wà láì dábàá rí náà ló ní ẹni ti tó wá àdébì ti òkú ti sáà mú sọba nàbí ṣe yanjú aláìyẹn olùyẹn àtàwọn kan náà ti sọ pé sàbí náà ti lálàá rí pé òun lójú oorun kan bẹ orí òun lójú oorun tó ń tó wá lé orí yẹn lọ gbà tó wá lé lọ wá sọ fún àníbi sọ̀rọ̀ òun tó wá mú orí yẹn tó wá gbé sílẹ̀ padà ànábì ní tàlàrú bí ṣètọ́nù ni tíṣe tó bá ti fẹ́ fìyàn sí ti máa ń ṣe nìyẹn tó bá ti jọ míì máa ń sọ fún yàn máa lára ẹ̀kọ́ mi tún nìyẹn tẹ́gbẹ́ àláyẹn tó ẹgbẹ́ tẹ́yìn bá yẹ sọ́gbọ́n ìjọba ilé bá ń tú ibi náà wá tú sí ẹ̀ náà ní ó máa ní ayé ni ẹ̀ jáde o ẹ̀ jáde sọ́rọ̀ yìí náà ló fi lé gbogbo eré tẹ́sà fún káàkiri ká sọ́ra fún sọ́ra fún ìfẹ́ ní gbogbo àwọn obìnrin ilé yẹn náà ti kó wọn obìnrin tẹ́lẹ̀ ibi eré yẹn ló ti rí gbogbo àwọn ọmọdé ti kó di eré yẹn torí pé nísìnyí méjì ọ̀nà méjì lẹ́yìn máa ń gbà akẹ́kọ̀ọ́ easy education wà tẹ́ pé kì í ṣe pé pé ọjọ́ pé ẹ̀mọ̀ kọ́ wọn gbogbo àwọn kankan rí ẹ̀rọ bẹ́ẹ̀ ní nǹkan kan ti ń sọ́ọ̀kì sínú ọpọlọ wọn báyìí easy curriculum ni náà kò sí ó ti ń sọ́ọ̀kì sínú ọpọlọ wọn báyìí ẹ kọ́ wọn jókòó lóòótọ́ pé màá sí báyìí àbúrò náà rí bẹ́ẹ̀ nìkan ní problem ó wà lọlé babaláwo kìíní ẹ̀ wá ọmọdé tó jókòó tó náà wò ó lè mọ ti practice ẹni tó bá yá yóò padà rántí pé ah, kan bàbá bàbá mi náà bá fi kéde báyìí sí à ah, ó yẹ náà jáde sọ̀rọ̀ mi. ẹni tí ò rọmọ bàbá bí lájọ ẹ̀yẹ nìkan ló ròyìn fún mi ah, wọ́n ti pé bẹ́ẹ̀ bá tọ́jọ́ ilé ọmọdé yìí ó ti rí ẹ̀dá kò bá àgbẹ̀yẹ gbogbo igi lẹ bá fi gbà ọrẹ́dì lóyè ti mùlọ bó bàdé lòótọ́ níbi eré gẹ́gẹ́ bí nǹkan ti rọrùn lọ́wọ́ bá gba lé lọ. gbogbo àwọn nǹkan báyìí Islam ti àrọ́mọ rẹ̀ lè wọlé kí la fẹ́ fi sí. tẹ́lẹ̀ yóò bá wọlé yóò ní gbèsè gbèsè ayé yẹn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ tẹ́lẹ̀ fẹ́ kọ́ ń bẹ́ ní Quran ń bẹ́ ní ọ̀rọ̀ àdáyé sọ̀rọ̀ sọ̀rọ̀ tó yẹ ni kí a máa ṣe. bọ̀tẹ́lẹ̀ kẹta ń bẹ̀ ètò wa jẹ́ àlá tó jẹ́ búṣùrọ̀ minallah tí yẹn jẹ́ ìró ìdùnnú láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìyẹn náà àníbi sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹ kó jẹ́ pé àlá yẹn ó jẹ́ ìró ìdùnnú láti ọ̀dọ̀ Allah àníbi jẹ́ kó yẹ méjì ni tó bá wù wá a lè sọ fún yàn tó bá sì wù wá a lè má sọ fún yàn ṣùgbọ́n àníbi wàá sọ pé tá bá fẹ́ sọ fún yàn yẹn ká sọ fún ẹni tó jẹ́ èèyàn gidi ẹ má lọ sọ fún yàn paruparu tòká sọmọ ẹni tó bá jẹyàn gidi tó bá yẹ pé ti àlá ti ìdùnnú yẹn ni bó láti dá àlá tó dùnnú mà òun náà ni àlá tí yẹn bá la tó bá jẹ pé ó dùn mọ́ yàn nú bí kéèyàn lára ní ìsìnkú àlùkò ọmọ tó ìyẹn wá wà lùjẹ náà bí kéèyàn lára orí sísá àwọn àlábá yẹn kéèyàn lára àwọn àlábá yẹn bí kéèyàn lára gbé à nínú sàárè òun gbádùn bẹ́ẹ̀ bí kéèyàn lára gbé àdéhùn kọsẹ̀ lójú oorun yẹn wá ń ṣe àdúkàbù gbogbo àwọn àlábá yẹn búṣọrọ mìnàlá aláàbẹ bí fún yẹn ní ìró ìdùnnú ni. tábàlọ́wọ́ ló ṣẹ́lú rìádì sọ̀rọ̀ ní iṣẹ́ sọ́lé òṣèré ọ̀hìnmọ̀lá tábàlọ́wọ́ mọ̀jáládùú ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ níbi títí sọ̀rọ̀ àrúríà níbi títí sọ̀rọ̀ àláyẹn. ṣéwù wá gbé ọ̀rọ̀ wá ń bẹ̀ àyín sọ̀rọ̀ kàrọ́mà kàrọ́mà fìlà wá gbé ọ̀rọ̀ wá gbé ayé àti Allah subhanahu wa ta'ala tí ó sọ wípé lahumul bushra fil hayati dunya wa fil akhirah ibi àwọn mùsùlùmí lára kẹta ló mọ̀ sí wọn láyé nígbà yìí yóò mọ̀ fún wọn ní ìró ìdùnnú láyé tó bá dijọ́ gbèdà kí ọmọ náà yóò tó ọmọ fún wọn ní ìró ìdùnnú. kódà níbi sọ́dà kan sọ pé nígbà tí àwọn ànábì ti lọ tán nígbà nǹkan tó ṣẹ́kù ni pé al-mubashirat lára kẹta ló fún àwọn ànábì nìyẹn torí pé kò sí lòbó wà mọ́ kò sí ìdí ànábì mọ́ kò sí prophet hood mọ́ wọ́n ní tó sẹ́kù ni pé bísọ́rọ́ sẹ́kù ìró ìdùnnú táwọn fúnra wa bọ́dà alákọjá mo ti ẹ̀ lára lánàá igbe mo rí igbe wọn dájọ́ pé wá ń wà nìjẹ́ náà ká fún nínú tẹ̀ náà ó dùn mo ti ẹ̀ lára báyìí lánàá pé mo rí ibi kan tó dùn tó sàdá owó sẹ́kù ìyẹn sílẹ̀ ti tẹ̀ torí pé ìpín kan ni nínú ìpín tá fáwọn ànábì sọlá wa kó amẹ náà òun náà ní kúṣọ òun náà ní tẹ̀sí gbé káfíńyàn ní ti ṣàárọ̀ káfíńyàn ní ìró ìdùnnú ìyẹn sẹ́kù táwọn fúnra wa táwọn mùmí ni ó mọ fúnra wọn nídẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wà alhamdulilayi. àmọ́ ìpadà sọ ẹjọ́ wa jẹ́ kí àwọn aláwọn tó yẹ ti kúṣọ yẹn kó máa bọ́ sójú ẹ̀ ní ìpadà ka ọ̀rọ̀ ṣé gómìnà tẹ̀lé tó ẹlòmíà láwọn ẹran wọ̀nà náà ni wọ́n máa lójú oorun náà ojoojúmọ́ òtẹ̀ láàlágàgà kúṣọ́ gàgà rí àláwọn náà wọn náà ní pé kún lé ilé gún gàgà náà wọ́n mọ̀ ilé àwọn kí lójú ọrùn lóyún tí ó sì yẹ kó máa pọ̀ bẹ́ẹ̀ ètò ẹ̀ bá máa lájú bẹ́ẹ̀ náà ní ti àwọn bìsàrọ̀ yẹn àádọ́ fi fún wa ní èrò ìdùnnú yẹn. fẹ́ẹ̀kù wa sọ bíbà yìí pé nínú àwọn tó jẹ́ bìsàrọ̀ yẹn ilẹ̀ àyà ti ti ayé bíbà yìí ó pé oríṣiríṣi ó nínú rẹ̀ àrùyà sọ̀lẹ̀ à tẹ́gbẹ́ mùmìnì ò lára yẹn gangan fúnra rẹ̀ tàbí kẹ́nìkan bá la nínú àwọn tó jẹ́ mùmìnì wọn ń lakó wọn sọ fún gbà ah, lágbájá wọn fún wọn lálàbá ìsì ẹ̀ ìyẹn kó láti yẹjú ẹ̀ ṣéèkù wa sọ pé tá a bá wo hadith anabi sallallahu alaihi wasallam ìgbà tí ẹnìkan tí ó lọ bá anabi sallallahu alaihi wasallam anabi wa sọ pé à tí nǹkan ájú lùsọ̀rọ̀ lùmọ̀ọ́mì ìyẹn gangan òun ni ìró ìdùnnú èyí tí Allah subhanahu wa ta'ala tó sì máa mùmíní níbẹ̀ ní ìsìn láti mọ̀ pé alilala tí ó jẹ́ ti ìró ìdùnnú látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tí Allah fẹ́ lè fi wá lọ́kàn balẹ̀ kọ́kàn yẹn lè balẹ̀ tòlẹ́dẹ́ ìmọ̀lára ìró ìdùnnú yẹn ọkàn yẹn yóò balẹ̀ gbà alhamdulilayi mo dúpẹ́ fún aláì pé ó dà pé nǹkan ti ń ṣe díẹ̀díẹ̀ ẹlẹ́ẹ̀kejì tálọ̀ tún fi kúrò ọ̀nà tó lè gbà fún yàn ní ìró ìdùnnú láyé tí èso ọ̀nà tààlà òun ní pé annali insan yasurru fi ta'a wa yafrahu biha wa takuna qurrata aynihi lára ọ̀nà tí Allah ń gbà fún ní ìró ìdùnnú òun ni pé téèyàn bá ń tẹ̀lé àṣà Allah inú yóò máa dùn gbogbo àtẹ̀yìn bá ti rí àṣà Allah tẹ̀lé inú yóò dẹ̀ máa dùn ara yóò máa yá dẹ̀lílù ló jẹ́ fún wípé Allah fún ẹni onírúurú dùnà gbogbo ẹni tó bá jẹ́ pé tó bá ti fẹ́ ṣiṣẹ́ aláwa yìí máa ń ní lára wàhálà aláwọn fún ọ ní ìró pé o ò tí ì dẹnire náà ni. ẹlòmíì kírun o àmọ́ inú ìròyìn dùn tí àsìkò bá tó nǹkan ṣe yàn kí rọmọdé ọba ń bọ̀ yóò ga o àmọ́ ní òní dùn nǹkan ṣe yàn kéèyàn aláwọn fún yàn ló sọ́ra ìdọ́rọ̀ ẹ ń lọ ìtọ́ kéèyàn máa ń tẹ̀lé àṣàlá ilé ó jẹ́ pé súnà ilé ọmọ ọdún ẹni táì tó bá di orí kóhùn báyìí ló súnà nàbí bàbá àwọn lòwó bàbá máa ní gangan inú wọn máa ni inú wọn máa ni àwọn tó jẹ́ ọ̀tá ẹ̀sìn inú tí wọ́n máa bàjẹ́ yà kí ló dàáyà fún àjà olórí báyìí ìwọ tó gbé graduate ní ẹ bó ló ṣe jòkòtò ẹ bó ló ṣe rí báyìí odidi graduate èyó graduate ẹ èyó kíni èyó graduate ní onítẹ̀lé tí wọ́n bí ọ́n graduate lábẹ́ àdàbí nínú sàárè èyó graduate ní kíni so yóò gba bí gbogbo ọ̀rọ̀ tẹ̀sí máa bí àbí ẹni tó lówó nìsín àwọn fi gbà pé kò sẹ́sìn ìkan náà bọ́dà lọ bá ẹnìkan jàdọ̀ sáàrí lóde wọn àwọn sá sí ní sàdúrà lẹ́yìn irun sí gbogbo ẹwà sàlọ bá yà bàbá kìíní ò lẹ́yìn ó sàfarabalẹ̀ tó jẹ́ kó gbogbo tí ò rí tán báyìí bàbá kílẹ̀ á tó yí bẹ̀rẹ̀ ní gbọ́ báyìí àbá àbá gbogbo ogun tó wí àwọn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ló dé bàbá ṣe rí àwọn àdìsí kan bẹ téèyàn bá ní kó o máa lò ànábì gan ọlọ́run kan ó sọ pé òun rán yàn sẹ́tọ́ báwọn ha ó ló dáa jẹ́ èsù gba àdìsí yẹn máa ń lò àbá ọlọ́run kan sọ pé ìránṣẹ́ ìran ìní olú àti ìdáná ní kó ló dáa sọ báwọn. ẹ̀ka ní òwe kó ní aláwo ṣe aṣọ pé òun rán yàn sẹ́tọ́ yẹn lo àdìsí ànábì wọ́n ló sọ bẹ́ẹ̀ wọ́n lè fi máa ń sọ fáwọn èèyàn tó máa ń wú àwọn jẹ̀mọ́ ìwọ̀n tẹ́ẹ̀ àti eh, gbọ́dọ̀ tọ́ ṣùgbọ́n nísìnyí nǹkan tẹ́lẹ̀ á ṣe yìí tẹ́wá ní ká sí ká mọ́sá àdúrà lẹ́yìn ìrún mọ́ àwọn jàmọ́ ò sá lọ kí ni ẹ̀ṣẹ̀ ti ẹ̀ sábà sá lọ. ẹ kọ̀kọ́ wá bí lè fẹ́ sáré àlọ́ ní ká tẹ̀lé ànábì àbí òní ká tẹ̀lé yóò lò ní ká tẹ̀lé. ṣé n bá ní introduce táàbì tẹ̀lé ànábì ìrún sí jàmọ́ mi tọ̀ jàmọ́ o ntánàbí ni a ṣe ntánàbí ni a ṣe rẹ o tàwa inú jàmọ́ tó wá sá lọ kílẹ̀ ṣẹ́ ti òun gan ló dáhùn láti jọ ọmọ náà torí pé àlọ́ pé pé kí ló sá lọ fún torí pé nítorí ìdùsúnà ànábì ní sí olè sá lọ èèyàn ò ní ẹ̀sẹ̀ kankan náà torí pé tó yẹ kó wọ́n ti nìwọ́ ti yẹ wọ́n ní kó ṣe súnà ní olè sí olè sọ fáwọn jẹun pé tọ̀jọ́ máa ń lórí ló bá sí sí pọ̀ tẹ́lẹ̀ àṣàdúrà lẹ́yìn ro àmọ́ gbàdé náà rí kò ṣàdúrà lẹ́yìn ro jẹ̀mọ́ wàá yarí àwọn arẹ nínú wọn tó sá lọ ọ̀wá ní sẹ́yìn àfáwọn sá lọ náà ní kílẹ̀ tẹ́ ti tiẹ̀ lẹ́wọ́n sá lọ ebi tí ẹ̀nà gbogbo ilẹ̀ tẹ̀lé súnà níbi tẹ́lẹ̀ ìgbà tí wọ́n á sá lọ yẹn sá lọ́wọ́ abiola kì ọmọ pé kí ó tó fi súnà níbi mi o kí ó fi lé wọn lọ sí wọ́n lé wọn lọ. àwọn náà lọ fúnra ìgbà tí wọ́n ti pé ni táwọn bá mọ táwọn ti gbọ̀ yẹ káwọn sá lọ ìgbà tí ti sá ní ìdí fúnra náà ó láti so ìgbà ọ̀nà kejì táwa máa ń gbà fún yàn ní ròdùnú tó máa ń gbà fún yàn táǹgbà tí sòkòtò yẹn gbálẹ̀ ayé kiri tẹ́lẹ̀ tó wá di pé kò gbálẹ̀ ayé má tó wà bó ti yẹ kó wà inú yẹn wá ń tó téyìn bá ríra ẹ̀ ẹlòmíì ẹlòmíì ó tún máa banújẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ni o ẹni bá ti lọ àyè kan yá gbogbo àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ náà kó sí kiri tààrùn ló sì kó gbọ́n níbi ẹ̀sìn kò sẹ́jú èsì táwọn fẹ́ lọ sí dáhùn àfáwọn olówó àfáwọn tó mọ̀wé wà lẹ́ẹ̀ mọ́tẹ́ tó kó sí i ìdá ẹ̀kọ́ sí ni pé súnà àníbí ò ṣe gbé yọ sáyé ẹtún dáhùn láti ọmọ ẹ̀fẹ́ sábù kan ẹ̀ lọ kó sí gan ni tàbí bí ẹ̀fẹ́ sọ́nà àníbí súnà àníbí o báyọ̀ ní ṣe ní ká múra o kò ṣe é gbé lọ́dọ̀ olówó wọ́n wà lọ́wọ́ ẹ tó lílo tó lílo kóòtù dáadáa wọ́n wà súùlù ẹ wà máa wọ́sí kòtò ńlẹ̀ lọ́rẹ̀ ẹ̀ ń sọ kó lè wà gbá lọ́wọ́ yín ẹ wò fẹ́ ẹ ti mú di pé nǹkan yẹ̀yẹ́ nǹkan tí yóò lè gbé jáwùjọ nǹkan tá a kàn máa ṣe ní àpáńdí aṣáìdì oko tá a lè gbéjọ sí ìlú gbogbo ẹlẹ́gbẹ́ pátá náà ṣe ìdájọ mọsán yẹn gbogbo wọn wọn fẹ́ẹ̀ lọ sí dáwà ní kìnìún àwọn tó yẹ pé bí ìgbèríko náà ń lọ wọn wọ àwọn tó ṣe súnà dáadáa èkó jẹ́ kankan àwọn kò dá kankan mọ̀ àwọn tó máa ń lọ sí àwọn olówó àwọn ọlọ́lá àwọn tó wọ̀ wọ́n wọ̀ mọ̀wé tó ń lọ sí dáwà tó ń lọ gbé káàkiri fún wọn àwọn oṣù tó pa gbogbo wọn ló dẹ̀ ṣe ìsìbáàlù wọn wọ sókòtò wọn lẹ̀ wọn ò dẹ̀ ní wẹ́n tó nírùgbà ẹ̀jẹ̀ òbí nírùgbà ni wọ́n wà. ikima àbí alo ikima ọlọ́run kan ká máa lo ikima ibo ló ti ká máa lo ikima ní ẹ̀dá máa tẹ̀ lóge ti sọ́ba yìí. ìgbà táwọn sàbẹ́ àdìmí sọ̀tàn lọ sí ọ̀dọ̀ ọba ẹ̀ẹ́dínlórúkọ ẹ̀ ọba nàjásí tán dé bàbá pẹ̀lú sínú náà wọ́n dé bẹ́ẹ̀ kódà àwọn ẹni tó sáwọn olójú wọn pé asàlámù alaykum á àwọn ọmọ ogun aláǹbá yọ̀ǹda sí àwọlé o wọ́n bá ti gbọ́nù pé ọ̀yà dìde lọ bá àwọn tí ń bẹ lọ́nà pé kí náà wí yẹ sọ fún pé kán tún rìpítì ọ̀rẹ́ mo fẹ́ gbọ́ kán rìpítì ọ̀rẹ́ mo fẹ́ gbọ́ ọ̀rẹ́ padà náà bá tún sọ pé yàtà nínú kan hezbollah àwọn ọmọ ogun aláǹgbá yọ̀dá wọn ṣé ká wọlé ọmọ ogun bò ó ẹ lọ sílẹ̀ kó bá wọn lọ ká wọlé o wọ́n dẹ̀ ti parọ́ wọ́n dẹ̀ ti sọ fún ọtẹ́lẹ̀ pé àwọn ẹni yóò náà bá dé wọ́n ti wá bá wọn tó ti bà wọ́n jẹ́ báwọn ilé náà ti wọ́n bá yà jẹ́ kiri yẹn ẹ̀wá ni mò ń pè máa kiri níbo lẹ́ ti rí ni wọ́n ní ìbànú ẹ̀sà àbáyàn jẹ́ káàkiri nǹkan tí mi ṣe ẹ̀ mo sá lóye gbogbo ara mọ̀ ní mi ìṣe nọ́ọ̀sì ìdílé lòní ìṣiṣẹ́ nọ́ọ̀sì orí wa ẹ̀ ẹsẹ̀ ni mo ti sá Kaduna mo ti sá mo á wá sí Ìbàdàn ìṣe tó dá sáyẹn gbogbo ara hàn pé mo mú nígbà kékeré kan wọ́n gbé kiri ẹ̀ ní pàdé mi láti jọ́ kẹ́sì gbá. àwọn àlọ́ parọ́ fún ọba yẹn pé àwọn tó fẹ́ pè yí o ìgbẹ́ ṣùgbọ́n ọba yẹn ó jọba wọn déédéé dóòkò tí ìjẹ́ mùsùlùmí gbà yẹn ṣùgbọ́n sẹ́yìn báwọn kẹfì ní ìfẹ́ náà tẹ́sí wọ́n sì déédéé ní bí làkàyè wọn bá ti lọ òun wà fẹ́ dájọ́ yẹn ọba ní tó sẹ̀rẹ̀ ní pé kán lọ ẹ̀ẹ́n ó gbà lórí ìta fún rẹ̀ náà bá dé máa fi wọn kò sáré ju ọ̀rọ̀ yẹn dájọ́ ó ní wọ́n gbà lórí ìta wọ́n dẹ̀ kó òun níjà lórí ìta ẹ̀ẹ́n wọ́n bu ìyá kọ̀ọ̀kan kí náà tún ṣe ó yẹ lẹ́ẹ̀kejì pé wọ́n ì ó lè gbogbo àti ìdáwà jọ́dọ̀ àwọn owó lè jọ náà bá ti dé báyìí ó kàn dúró gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni n ò ní tẹ̀kí àwọn àlápọ̀lé ẹ̀ẹ́n táwọn akẹ́lẹ́ tó ṣe náà nìyẹn kí náà tó ṣe wọ́n tà pa òkúrọ̀ wọn ó bùyàn ẹ̀ẹ́n ẹlọ́pàá wa bàtàwọn náà wá dé lóòótọ́ náà bàtàwọn wọlé lóòótọ́ pẹ̀lú sún ànábì ni bàtàwọn wọlé wọn kàn kí náà ni wọ́n dúró ókè ọba náà wà wò pé èyí tó sọ ọmọ yìí lára ẹbẹ́ ti dúró lé mi lórí ó wá bí wọ́n léèrè pé nígbà tẹ́ wọlé ṣe bẹ́ẹ̀ ní gbogbo èèyàn ti ń kí mi ilé sẹ́yìn dúró lé mi lórí báyìí àwọn anigbe tó sẹ nígbà tá a wà lálẹ́ bọ táwọn ò tí ì dé tó ẹgbẹ́ ẹbọ kankan là ń táwọn bó ta àmọ́ kí la wá báyìí àmọ́ ti wá dé so olúwa gba ìkíra ẹni ẹ̀jẹ̀ bọ ẹ olúgbà lọ́wọ́ wa ká mọ́kí wa ti islam wà ní òkè ṣé ó sì wà bẹ́ẹ̀ ó ní wà bẹ́ẹ̀ sáà bí lomo lánàá bí lomo wa sọ̀rọ̀ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìwọlẹ́ ìgbó àlẹ́bí ìsá kí ló dẹ̀ ń bu à kódà àgbo kódà lọ́sùn wa torí àlẹ́bí ìsá yóò tún ìyá rẹ̀ mọ́ríà ó tún wá sọ àsúrà kalẹ̀ lórí ẹ̀ ó fi sọ lóko mọ́ríà mọ́ yẹn ọba yẹn wá ní pípẹ́ ẹni ká nǹkan tá lọ́wọ́ sọ nípa ìyá mọ́dàmù yẹn tẹ́lẹ̀ bá wọn pé àbú àwọn ànábì náà jẹ́ kú kódà tún gbà wọlé ó dà wọn tó sọ pé àga ìtọ́bi sorúkọ ìgbé sọ́ọ̀tù Mariam ọba wa ní kan kà kankan fún un bẹ́ẹ̀ ní wọn bá bẹ̀rẹ̀ wọn dẹ̀ ká lóòótọ́ ibi tó ti ń kà báyìí làlọ́ ọba ní kí mọ́nì bọ́ sínú ọkọ̀ ọba yẹn bọ́bá ti mú kíní pákó ti bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn bá jẹ pákó kíní ẹnu pákó ẹ̀ ló bá wọn ní bá fi ń gbẹ́ ilé ra ẹ̀. èmi ní bọ́bá sáfì gba ìsìlámù ní gbogbo àpò yín ó di mùsùlùmí pẹ̀lú yín òdodo gbogbo dẹ́ ìsàn yìí. báwọn kẹfì ti fi ọmọ nínú pé à ah, ibi tá a fẹ́ gbin oko tí àgbo rẹ̀ ti wí ikú ti wù bẹ́ẹ̀ o. súnlẹ̀ ò ṣe dínà mọ́ tẹ̀rí ọ̀nà tẹ́ fẹ́ gbà dínà mọ́ o ibẹ̀ náà ti jáde ibẹ̀ ni ó ti jáde. so nítorí náà kí ló yẹ máa dùn tẹ́yẹ̀ máa ń rí àṣà aláwọ̀ tẹ̀lé oníṣègùn wa sọ pé fàyíṣà fàyíṣà mi lọ síkà àna sọ́dúnrún ọkà yànṣálù òbí tọ́ ha tí wọn náà bá rí i pé tó bá ti tẹ̀lé àṣà àlá inú ẹ̀ máa ń dùn wàá nà ó yàtí kò bí máa ṣe à tó rí pé tó bá dẹ́ṣẹ̀ inú ẹ̀ máa ń bàjẹ́ fàhádì ikú ṣòro ọ̀làkà eléyìí àlọ́ nǹkan nínú dùn nínú yẹn inú tẹ̀ náà máa ń gbà àdúgbò láì tí èèyàn ń dẹ́sẹ̀ tí ọkàn èèyàn bàjẹ́ tí èèyàn bàjẹ́ rà lédè náà wá sí báyìí tí lédè kí ìdí súnà lẹ́bí ṣe tó wá ń ṣe súnà lẹ́bí tí náà wá ń dùn kó o mọ̀ pé àlọ́ fún ọ nílò òdùnnà látọ̀dọ̀ àlá ànáka mi ní ìbáde láì mú mi ní. ìdáhùn ọ̀dọ́gbọ́n sọ fún ẹni pé o ti wà nínú àwọn ẹrúsìn rẹ̀ tó dúró ìgbàgbọ́ òdodo wà mí àwòlíyá ẹni ni mo tàkì o ti wà nínú àwọn àwọn wòlíì rẹ̀ àwọn ẹni tí ẹ̀ náà bẹ̀rù àlá torí pé alẹ́bí sọ́dọ̀ àti náà sọ wípé wọ́jú ìlà ìkó rọ̀tà àìní ìsọ̀lá aláàfin ìtutù ojú mi ó fi síbi ẹran kí àsìkò bá di tó bá ìlú ànábì máa ń dùn gbogbo iṣẹ́ ẹ̀rí pátá tẹ́gbà ànábì ló mu wá àlọ́ ló mu wá gbogbo ẹ̀lẹ́ kí mùsùlùmí máa ṣe kí inú yẹn wá máa dùn pẹ̀lú ẹ̀ tó bá di pé inú yẹn dùn téèyàn láti àlá tẹ̀lé alihamudulilayi ìyàwó mi ọ̀sìn tẹ̀lé láti àlá alihamudulilayi àmọ́ mi àtinú ah, yẹn wá ń dùn báyẹn aláwọ̀ fún wa ní oṣù tó ti wà nínú ẹrú sí èyí tí mo nífẹ̀ẹ́ sí àwọn tó yẹ bá ń yapa láà tó yẹ sínú èèyàn tó ń dùn pẹ̀lú ẹ̀ kéèyàn tó lọ pé ìdàkejì làlọ́ fún ẹnu pé ní ìsìgbà tiẹ̀ sòṣèkù sọ bẹ́ẹ̀ pé ara ìròdù tálámọ́ fún yàn ó nìyẹn ó ní méjì ó ní ẹlẹ́ẹ̀kẹta àná àdàlùkọ́ yìí yàtúnú náà àlékà yùtùnúnà àríkà ó ní àwọn tó jẹ́ ìyẹn rẹ̀ tó jẹ́ ní eré bíi ti tiẹ̀ tó jẹ́ súnà yùtùnúnà àléyìí ó máa sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú dáadáa wàyùkì búnà ó ó máa nífẹ̀ẹ́ rẹ̀ wàyàkùrú náà ó bìrì kẹyì ó dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa yá mo lẹ́kẹ̀ yẹn brọ́dà yẹn mo lẹ́kẹ̀ sísà yẹn lórí pé ṣe dàlá àwọn ẹni eré ni mò ń sọ o àwọn oníbídà bá tẹ̀ ní sọ̀yàn rẹ̀ dáadáa nǹkan ti ṣèyàn ìjọ tí oníbídà bá ti ń sọ̀yàn súnà dáadáa kí súnà yẹn mọ̀ pé nǹkan ti tán fún un òun fídíò gbọdọ̀ sọ̀rọ̀ òun súnà dáadáa láéláé wọ́n máa bàjẹ́ náà ni àmọ́ ẹni tí mò ń sọ tó bá jẹ́ ní eré lòun náà kò tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀ yóò máa sọ̀rọ̀ yìí dáadáa kí àfáàní mo nífẹ̀ẹ́ sí máa ń gbógun tó ń bí dáadáa ayé dẹ̀ máa ń kírun dáadáa máa ń ṣe súnà ànábì àwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ yìí dáadáa báyẹn àlọ́run dọ́gbọ́n fún ní ìró ike òdìjẹ́ ní títọ́ kò sí gbọ́dọ̀ níbi táwọn fídíò àtàwọn kèfèrí o torí ẹlòmíì tó bá dá àdúgbò kí á ní ẹ gbogbo àdúgbò rẹ wọn sọ̀rọ̀ ẹ̀ dáadáa afẹ́ wo àwọn owó ní o sọ̀rọ̀ ẹ̀ dáadáa afẹ́ wò wọn tó wáyé pẹ́ nílé ni wọ́n lòótọ́ tó jẹ́ súnmọ́ ni wọ́n tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹkùnra sí ẹnìyẹn náà ṣùgbọ́n dáa pé omi díà gàgà gẹ̀gẹ̀ yìí ni wọ́n ọ̀rọ̀ yẹn ò nítumọ̀ nínú ṣẹ̀ríà kò nítumọ̀ ẹni rẹ náà ń sọ kì í ti jẹ́ lára àwọn èèyàn tẹ́ rárá ìyẹn kọ́ òun náà ni ẹni rẹ ni wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ̀ dáadáa fàìdàrọ̀ àìsà ṣégun tí wọn náà bá ti ń rí ànàhálà lùkọ́ yìí ipe àwọn ẹni rí yòhìbú nàkà wọ́n ti ń nífẹ̀ẹ́ rẹ wọ́n ìfúnná àlẹ́kà lùkọ́ yìí wọ́n ti ń sọ̀rọ̀ rẹ dáadáa fàhádì ìbúṣọ̀ lè sáà ìró ìdùnnú nílé ìfọmọ ìdéyàn àdánwò yóò fún àlẹ́ yẹ min àlẹ́kà àwọn ẹni náà sọ̀rọ̀ ah òun náà ti ẹ̀ ti sọ́gàn ó ti ẹ̀ ti gbáwájú ẹ̀ ó àyíwo àwọn ẹni ibi nínú ìlú ọ̀rọ̀ táwọn ń sọ sẹ́ni eré àyíwo wàhálà kọ́dìyàn àìsí ìwo ìbàjẹ́ wọn ọkọjá wùwà kì í wò ó dégùn náà ti sọ fún rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé àwọn bíjà ni káwọn máa ba àyàn jẹ́ gbà kìnnìkan àwọn kìnnìkan àyíwo àwọn yẹn lẹ́hàndàmú láàmì ìdánilàmù àwọn ẹni ìwò ìdíṣẹ́yìn àrò tó sùn ọ̀gẹ́gẹ́ láti mú ọ̀rọ̀ yẹn àwọn àdísẹ́lì àdígbò ọ̀ràn yẹn wàlá tó bá lè ṣàdátò ìdàlá ó dà tó bá jẹ́ ọ̀gbẹ̀kì ọmọ gan alẹ́ òní gba ìjẹ́rìí wọn òní gbà àìgbà ìjẹ́rìí omi díà tẹ́yìn bá fẹ́ mọ ẹni inú àdúgbò ẹni inú ilẹ̀ lọ́ba gbá bóò ní bọ́dà yẹn ti jẹ́ ẹni tó wá ti sọ ni àmọ́ ẹ wá lọ gómìn díà ẹ bá gbèbèrè láéláé lákìnnà àlẹ́ lùfẹ́yìn ṣùgbọ́n tó bá ti rẹ́ ní ire ìdáàrọ̀ àìsàn lónà àlẹ́ tó bá ti rí wọn tán sọ̀rọ̀ ẹ̀ dáadáa wà á náà yẹ kúrú náà kàbí fẹ́ ẹ̀ tán rántí ẹ̀ pẹ̀lú dáadáa wà yẹ kàrí kú náà ní kàwé kàjàwó náà ire tán wá sọ́dọ̀ rẹ tán wá sọ́dọ̀ rẹ fáàlà tí ó kù nílò ọmọ ànàhádìí ìbúṣọ̀rọ̀ mi náà lọ ìlàk ìròdùn lílé ìlàsọ̀dọ̀ aláṣìí wọn náà ìròdùn ló jẹ́ báyẹn so ó ní Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú Qur'an pé allah takhafu wa la tahzanu ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ banújẹ́ wà á fi omi lè jáde náà ti lẹ́sìn fún tuntun àjò ẹ gba ìró ìdùnnú pẹ̀lú fún wọn ní ìró ìdùnnú pẹ̀lú àlìjánnà èyí tẹ́ fún òfin palẹ́ sí fún wọn. bákan náà lára ìró ìdùnnú tẹ́yẹ fi lè mà pé Allah subhanahu wa ta'ala ti nífẹ̀ẹ́ yẹn títún máa ń fún wa ní ìró òun náà ní pé ànàlẹ́ ìsán yorùbá ṣàrò ní ìdàbọ̀ òtìyí fi ṣáà lọ́ta ọ̀pọ̀rọ̀ ìjọ àwọn mọ̀lẹ́kẹ́ ó tún fún wọn ní ròdù nù mí tọkàn yóò fi balẹ̀ torí pé tọmọ ilé ìwà fẹ́ kú láyé tó fẹ́ fi ìyàwó ẹ̀lẹ́ tó fẹ́ fi ọmọ ẹ̀lẹ́ àbí ìyàwó náà tó fẹ́ kọ́kọ́ tó fẹ́ fọmọ ẹ̀lẹ́ àbọ̀mọ tó fẹ́ fi bàbá àtìyá ẹ̀lẹ́ ẹ̀rú mọ̀ bá yá ibo ń lọ yìí ibo lọ̀rọ̀ ó sí àwọn mọ̀lẹ́kẹ́ wa fi lọ́kàn balẹ̀ níbo rọrí wọn á fún ní ìlú òdùnnú yẹn pàlùkọ́ọ̀l ìnọ́fìsì àwọn mọ̀lẹ́kẹ́ wọn á sọ ìwé ẹ̀mí rẹ̀ yìí minal jasadi tayyib tí ń bẹ lára ẹni rẹ̀ náà jáde ó sọ fún báyìí yòówù ló gbọ́ kẹ́lú ẹni rẹ̀ látọ̀dọ̀ màláìka ìwé ẹ̀mí ẹni rẹ̀ yìí àti ẹ̀mí ẹ tó wà lára ẹni rẹ̀ yìí náà wá jáde nísìnyí báyìí allati kanat fi jasadi tayyib tí ń bẹ lára èèyàn rẹ̀ náà ó kúrò di ila rahmatin minallahi wa ridwan ọ̀yá wá jáde sọ́dọ̀ Allah wọ́n á máa lọ sọ́dọ̀ ọ̀kẹ́ rẹ̀ pàtàkùrọ̀ inú ẹnìyẹn wà dùn yóò ti gbàgbé ìyàwó àtọmọbó inú ó ti dùn ṣé alihamudulilayi sáwọn mọlẹka pé mi lẹni ìtumọ̀ ló dáa bẹ́ẹ̀ náà ó ti fún abala kejì náà o inú tẹ̀lé ẹ̀ẹ́rì ẹlòmíẹ̀ tó ìgbẹ́gbẹ́ tó lágbára ẹlòmíẹ̀ wọn mọ̀ hànàhàn àbátúndé ìmúlẹ̀ ń wò yàwó àríẹ̀ wò wá ah, nǹkan ti ju nǹkan lọ ó kéde yóò lọ fẹ́ ló fara fara fara fara bàbá yẹn ti sùúrù wọn ti ń fún ní ìrò tó lágbára nìyẹn tọ́wá ti dọ́dọ̀ tiẹ̀ náà ó ti fún nílò yá ayáto nẹ́wùsù ìwọ ẹ̀mí tó yẹ pé ẹ̀mí tí ò tiẹ̀ dára ọ̀yá wa lọ sọ́dọ̀ olúwa rẹ̀ báyìí kọ́ bọ́ sínú yà tó bá ti gbọ́ báyìí àní sọ́nà sọ pé ẹ̀mí yẹn yóò máa sága àbí lára rẹ̀ àgbọ̀gbọ̀ àwọn náà ti gbọ́ wàhálà dé òpin tán ìyìn níta lẹ́yìn ṣe gbà wọ́n wà láyé náà làlá àti sọ́dọ̀ olùkọ́ wàhálà èmi ò mọ báwọn yẹn ti fọwọ́ sí kiri mu àwọn ọmọ náà ó là mọ́lẹ̀ tó bá fẹ́ wọn náà àbí tó bá wọn náà tán kí báwọn bá sọ sọ pé ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ bí a tó bá wọn náà ni àbí tó tó wọn náà wọn wà ti wọn pé yá ilẹ̀ ìdáná a ó ta fún wa o àtọ́ àna ńlá àwọn àtọ́ àna rọ̀ṣùlà kánípa àtẹ̀lá náà kánípa àtẹ̀lá náà nígbà wà lẹ́yìn ọ̀rọ̀ wò lè báyìí sínú àyè láwọn èèyàn fi ṣeré ó lágbára o tí ó gba àwọn àbáyẹn ti dàrú náà ti dàrú kẹ́kàn sáà mú pé ẹ̀kàn sáà ti rán dáadáa pẹ̀lú ìnàbí wàlímọ̀ kùrán wíwo wèrè gbogbo ẹ̀rọ ẹ̀rọ bá yẹ gbogbo ẹ̀ sáà wá pọ̀ ẹ̀ wá ti wàlímọ̀ ṣe wàlímọ̀ sáà ẹ̀ tó wá ti wàlímọ̀ èèyàn gidi má ó tó wá ti wàlímọ̀ ẹ̀kọ́ ní wèrè. gbogbo àwọn nǹkan yẹn ó ti lágbára jù gbogbo àwọn afọ súnmọ́ náà lẹ́dẹ̀ẹ́ gbógun ti nínú tíra wọn ìgbéga jìnnà sí gbogbo àwọn nǹkan yẹn wọ́n dẹ̀ ń fẹ́ yìí ti síbẹ̀ wàlímọ̀ fún àlejò lọ́wọ́ ìgbà mọ́ bọ́ọ̀lù ti náà ojú níka máa ń tẹ̀ lábánà bẹ́ẹ̀ ni welcome to wàlímọ̀ welcome bíbá o fíjọ́ tí wọ́n welcome ẹ̀ tó wá sí fídíà ni nísàlẹ̀ mẹ́rin welcome to wàlímọ̀ tó lùkùrá kìnnìkan ni ra táwọn àbáyé náà láàkó bẹ̀rẹ̀ àbọ̀ ọmọ ìdá nísàlẹ̀ mẹ́rin bàbá ọmọ kí ni olówó ti sẹ́ owó sápò fájìlẹ̀ sí gbogbo àwọn nǹkan yìí alọ́sọ àbá wa ń sàlàyé fún ayé pé alọ́wọ́ afún ọ ní ìró dùnú báyìí tábà wọn sọ́dún fún sílá ayà tààtì alọ́sọ pé àádá yẹ́wò mú kùmọ̀ lẹ́dí fún tuntun àdéhùn. àwọn mẹ̀lẹ́kọ̀ ọmọ sọ báyìí pé ìwọ òkú tó fẹ́ pè tó ní pọ̀ bá pè òní ìgangan òun náà ni fún tuntun àdéhùn òní ìgangan lọ́jọ́ àdéhùn tálà òsì yóò lọ àpò àpò àpò tí wọn náà ń kó láti jọ iye òní ló pé aláwa ni wà á bìṣirò bil janna allati kuntum tu'adun ẹ̀yin mẹ̀lẹ́kà ọ̀yẹ̀ lọ́kùn ní ìròdùnú nípa àlìjọ́nà dáa ní sàdé òkun. tó ọjọ́ ìbọn ló ṣe rí báyìí káwọn náà mọ tàṣọ wà rọ̀ fún ara wa tó lọ́jọ́ ó sì rí báyìí gbórí gbogbo tá à ń ṣe náà káwọn náà mọ òkú fúnra pé kó o láti fẹ́ kọjọ́ yìí rí wàláyé ọjọ́ tá à ń sọ oníjó ní oníjó la oníjó tún la anytime ló lè jẹ́ gbogbo anáà kákà kí ìsì ara wa eh, ó léwu ẹ̀ẹ́dẹ́gbà gbogbo wa fi ń dọ̀la àwọn àfáàyàn wà láwọn àwọn àfáàwọn wà láwọn pọ̀ jù tí àwọn tí ń tẹ́ gbọ́n bá ti jẹ́ ẹlẹ́jẹ́ mọ́ bàbàrà ni abẹ́ ti ń tọ́ ìsọ́nà èyí òdìgbò wọn tọ́lọ́ yín ìgbà kankan èyí kan sàlàyé ẹ̀sìn gba ilé ìlú da ilé ìlú da kásì mọ́ ọmú bẹ́ẹ̀ kí wọ́n ló dé ìjọ tẹ́ka kú bá fẹ́ kú ẹ̀ka kó mọ̀ ìjọ náà wà láì eré kọ́lá wá sí bíbá yìí àwọn asẹ́tì ẹ̀sìn làwọn aṣe òṣèré ẹ̀rí ń bẹ ẹ bá máa pé kankan ń bẹ lọ́wọ́ òun náà àtàwọn náà ta wàá jókòó nígbà pé ìjọ yóò dé wà láìkiri sọ̀rọ̀ yìí ìjọ yóò dé kò lè dé padà ní máa ń bàbí lọ́kàn jẹ́ bẹ́ẹ̀ ni kò sí ẹ̀bẹ̀ ńjọ náà ṣé kò dáhùn ẹ̀ka lè yàn àwùjọ náà ni àbúlẹ̀ ẹ̀dẹ̀ dáhùn ẹ̀jẹ̀ ń padà táyé tó ń torí náà ká jà kéèsì àwọn nǹkan yẹn so tó bá jọ ìgbéjà lè kí ọmọ àlọ́ wa fún yẹn ní èrò dùnú mi tí ẹ bá tún dé lọ sàárè náà àlọ́ tó fún yẹn ní èrò dùnú kẹ́ẹ́ bó ti wà ní hadith anabi sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí ẹrú tó bá ti kú báyẹn sún ìlà ọ̀rọ̀ bìíní wà dínní ni nàbí yìí wà jẹ́ wà ní hàk tí ẹ bá ti dé lọ sàárè wọ́n lọ bá wọ́n wà fi léèrè ebó ìtàlólúwa rẹ tágílẹ̀sì rẹ ìgbàkàrà tó bá tẹ̀lé àná ibi tó ti sàrà bí náà ẹni ó dárúkọ sí ìwúrẹ̀ náà àwọn náà tẹ̀lé sọ pé tó bá dà lè jọmọ àwọn òkú ẹsùn náà àgbàdo ẹ mà tẹ̀lé ayé lọ náà mo tẹ̀ láìpẹ́ wọn àwọn ọmọ sòtọ́ wọ́n ti sọ wọ́n ní tó bá dà sọ̀rọ̀ bá bẹ́ẹ̀ rújú ẹ̀yin ká tẹ̀mọ̀ kọ́rọ̀ rújú ẹ tó láyé ni kí ló ní ìdíkà máa lè máa kó ẹsùn e náà àgbàdo sí kí ló tẹ̀ ìwà jẹ́nà dàrẹ́ẹ̀tì fúnra yín pé òun ò ní ìdí ayé kíní kí ti di tóun kí ló dé tó ìwọ náà sọ pé iṣẹ́ rẹ ò wọ kò wọ báyọ̀ alihamudulilayi kò wá sí kíchìn láti jẹ náà ó parí mọ́ ẹ kò sí kíchìn o kò sí títà láti jẹ náà kò sí léwẹ̀ bẹ́ẹ̀ kò sí tọ́lẹ́tì bẹ́ẹ̀ kò sí gbogbo rẹ̀ báyẹn bẹ́ẹ̀ kò sí ilé ìgbádùn ni àìwẹ̀ ń bẹ́ẹ̀ àìyàgbẹ́ ń bẹ́ẹ̀ oru èmúyàn ń bẹ́ẹ̀ kò sí lè tọ̀ ń bẹ́ẹ̀ kò sí títí mọ ìdáná ń bẹ́ẹ̀ kò sẹ́ńtì ń da kò sẹ́ńtì ń da ọtọmátìkì ní ni ohun tó bá sọ pé mo fẹ́ jẹ báyìí yóò dé náà kò sẹ́ńtì ń da sẹ́ńtì ń da bẹ́ẹ̀ àṣà náà ni. ìnáma amúlù ìdá àrọ́dà sẹ́yà àyàkú lọ́dà ọkùnrin báyà kan wọ́n ti sọ fún báyà kan náà wọ́n ti sọ́dọ̀ ọlá akún ọlá afọyà kò kí ìtumọ̀ ẹni sìn kò tí ẹ̀ ní ìtumọ̀ kan ọlá akún ọlá afọyà kò tá ní jẹ́ méjèèjì tí aláwọ̀ náà ní jẹ́ kún òní jẹ́ fọyà kún ẹ̀jẹ̀ lọ ju ayà yẹn fúnra yín ẹ̀jẹ̀ dáwọ́lẹ̀ ẹ wá ní sàdúrà lọ́rọ́ báyìí ọlá akún ọlá afọyà kún <laughs> ẹ kò sáà yọ ọ̀gá ó ti wù yín ẹ sáà máa lò ó tó gbogbo àwọn kan báyẹn tòkè ajínà sí kò sí fìtì láti jẹ náà ebi dọ́gbọ́n sọ fáwọn èèyàn ni pé wọn ò lè wọ́ tó bá ti kú sórí náà dáadáa yẹn tí nǹkan tí èwì ọmọ ìyá rẹ̀ náà balùkù oníran àlùkí nígbàrá ìwọ́n kí ìdìbà sí ni kò sí nǹkan tí wọn lè wí ogun wọn báyẹn kò sí kò sí nǹkan tí wọn lè wí òun tẹ dọ̀ abá òun tẹ òun láì kó dáa mọ́ wà dọ́ àdìsí kó dáa mọ́ dọ̀ abá àdìsí kó lè wù tẹ àdìsí buhari ò jẹ́ kankan lọ́dọ̀ ẹ̀ yóò ti pa kẹ̀kẹ́ pé mo dùn ni àdìsí ní buhari dọ̀yìn ìfòyìn lọ́dọ̀ tó náà erékó tí wà nítorí àlùbáyé náà wọn náà wọn dún àfa àdìsí ṣé bí àlùbáyé ti á dún àfa ni wọn lọ sí yíyanjú ara yẹn ẹ má fẹ́ jẹyàn yóò kọyìn sí ọlọ́run tọ̀ gbogbo ẹ̀ náà wọ́n ń nà so nítorí náà aláwa ní òun fún wa ní ìròdù tábàdínú sáré táwa bí ẹni ẹlẹ́rìí rẹ pété alólùwà rẹ tálànàbí rẹ tó bá ti wá dáhùn pẹ̀lú òdòdó báyẹn ànábì ní náàdà múnáàdì mìíràn sàmà yóò tún gba ìlú òdùnnú mi torí pé nùsà yóò dẹ́yẹ̀ nígbè sí yẹn ẹ̀rọ òtútù má bàa yá ìdílé yóò dé rírẹ o ó lágbára o ìyálẹ̀ ìjẹta kọ́ ni ẹnìkan kú ní tòsí bẹ́yẹn náà bá ń ru wọ̀rọ̀ wọ̀rọ̀ wọ̀rọ̀ wọ̀rọ̀ wọ̀rọ̀ ẹ̀rí pé gbogbo ẹ̀ kíní kan ó sì dá ẹ̀ kíní kan kò sí dá tó lọ́ọ́ kú rẹ̀ àjọsọ́ báyìí ikú rẹ̀ yóò tẹ̀ yóò tẹ̀ ló wọ́n sáà kò ní máa ń bu ni wọ́n sì pé fún wọn sáà sí fúnra dáadáa kí mo sáà bẹ̀rù bẹ́ẹ̀ ni pé ń bò wá di alẹ́ ìjà tí ìwà kọjá náà wọ́n á gba jẹnẹtọ̀ sórí mẹ́ gbogbo ẹ̀ ya ya wọn dà lẹ́yìn iṣẹ́ ìsọ lẹ́nu ọjọ́ mẹ́ta náà pé yìí ò sí dà ẹni gbàgbé náà nù ni ó ti gbàgbé ni kọ̀ọ̀kan jọ́ kan náà nù ìjọ mi ni fẹ́ tàn lójú níbi tó ni wọn dún tiwọn lẹkẹlẹlẹ lẹ́yìn tẹ ẹsùn fẹjọ lọta ẹgbẹ́ dáa sóbi àṣírí àgbàdà ni irọ́ ìtànjẹ ní bẹ́ẹ̀ ẹ̀ka fún ní ó sì tà láàbò ti tà nàbí irọ́ náà ń pa táwa ti tìyàn ní òkòlò báyà ẹ̀kún ọjọ́ kan ni lẹ́yìn ẹ̀kún ọjọ́ kan báyà yìí yóò máa bèèrè oúnjẹ ẹjọ́ kìíní ni yorùbá ẹ̀ sì gbà ẹ̀ bá ń wẹ́kọ̀ọ́ fẹ́rẹ́fẹ́ ìdí ó ti bẹ̀rẹ̀ nu wọ́n gbọ́ngàn bóòlù ti ká jẹ́ ká já píkìnì ká irọ́ kò nídìí ẹ má fi irọ́ nípa ẹ má fi bíkì iṣẹ́ iṣẹ́ lè mú gan iṣẹ́ rẹ̀ yóò dé ọjọ́ rẹ̀ náà ó bá tọ́sọ̀ tó wà níbẹ̀ wá mú kìlá ẹ̀ láti jẹrẹ àwọn ilé ìjà ẹ máa ń fọ́ ẹ̀kọ́ jíjẹ sínú omi ẹ ó ti jẹ nǹkan líle wọ̀ lọ èmi wò ó ti wọ̀ ló mú kìlá àárọ̀ ẹ máa ń fọ́ hmm. ẹ̀ bí kìlá ara bá fẹ́ẹ́ dà sí sí káfẹ́ kan ẹni kó lè bá a lọ ó lè bá a lọ àbí wẹ́ẹ̀dọ̀ ń bò bá dalẹ́ ń bò ẹ̀yin kì í jẹ́ pọ̀ ẹ̀ẹ́ ó parí o kékeré ni ó ti pọ̀ jù ìdílé kó lóòjà wọn àtẹ́rẹ́ ẹni pọ̀ jù nígbà tí wọn fi níjọ́ kẹta báyìí àwọn láwàní ti dé níjọ́ kẹta wọn ti dé àwọn náà bá kú lọ́rọ́ gẹ́gẹ́ kò sí wọn àti ẹ̀fọn mùsùlùmí lọ́dọ̀ sí wọn kò sí kébìrì tó dà kú tó tán wọn dé nù láwàní ó lọ ni àmọ́ àrùn bàbá wọn tó pè bíyà wọn sì ni ó ti dára táwọn àbá bọ̀ parí gbogbo àwọn ọmọlóògùn sí ẹ̀wọ́n ti tò wọ́n síwájú first mother tó wà second mother wọ́n ti máa dọ́gbọ́n wọ aṣọ sẹ́ńkà kú wọ̀ eléyìí àgbàrá ni wọ́n fi lọ́wọ́ wọn ò lè lówó dáadáa tiẹ̀ wọ́n ti wọ̀ ó dọ̀ àkójú máàkì wọn pé wọ́n tí wọ́n ní àkọ́bí wọn sẹ́wọ̀n ló ti rí ẹ̀ sàràmáǹkà ni báńkì ni mo ti ẹ̀ ó kéé rí wọn ọ̀rọ̀ kan bẹ tí ọ̀rọ̀ ló bẹ sọ ọ̀rọ̀ yóò gba náà bẹ́ẹ̀ náà ẹ máa lé àwọn tó yẹ kó máa lé ń kí ẹ̀yìn ẹ̀sọ́ máa lé wọn kiri gbogbo wọn tá a gbọ́ àrùn dandan wọn kọ́ àbá àwọn bàbá wọn ò ráyè òrùka tètè jáde àwọn olókùdà ẹjáde ẹjáde kò sáàyè fún atúní fúgàmù fúgàmù wí lẹ́ni atúní fúgàmù mi àwọn àbọ̀ òráyè kò ráyè kiri kò ráyè kò ráyè agbóyè lọ kò ráyè kò ráyè agbóyè lọ kò sì ráyè òsìráyè ó gba dẹ́sẹ̀ owó èyí akọ́mọ́dé àtìlẹ́gbẹ̀ẹ́ tó wà lókè bẹ́ẹ̀ níjẹta kọ́ ni èyí ti ẹ̀ ń bọ̀ ọmọ kan bá fún ẹ̀síwájú ẹ̀ ìlú náà ń wẹ̀rù ọmọ kékeré rẹ̀rù lẹ́wà ní báyìí ọmọ kékeré kan náà ń rọ́ fún mẹ́ ń rọ́ àfihàn pé ń jáde sí i bàbá kan náà ọwọ́ náà àmẹ́ta náà ẹ̀dá wọ kí ni tún jáde sí ní ìsìlá yìí èyí ẹ̀ èmi náà ti ranjú wọn lọ́kọ̀ọ́ náà ti ranjú padà àjọ kúlù ara wa ni ok bó ti yí ọ̀rọ̀ padà nù àwọn kan bẹ ọmọ ilé nísìnyí ó parí káyidátù tàbídàdíyàtù ló pé tó tó báyìí wá àwọn kan bẹ wọn à ní kí ẹ mọ́ ṣe sádàkátù ẹ ó ti lébi lébi ní bọ̀ wọn ní kí ẹ mọ́ ṣe sádàkátù ah ìwọ tó wọn bá gbọ́ ọ̀rọ̀ wa tó o ti sádàkátù ìmọ̀ ọ̀dọ́ lórí ẹni ó dà àwọn súnmítà tí ó lẹ́yìn wọn náà nígbò wá jíjọ júmọ̀ tó lọ yìí wọ́n á rí sí lọ mọ́tá sí tó fẹ́ lọ sí wọ́n bá wọn ta ní tó sẹ́yìn àwọn yìí ẹni tí ò sí sáà tí ò sí wàlímà ẹni tó parí ikọ́ ìdá ìmọ̀ ó lọ lórí ẹ̀ ẹ̀wù kan ní ìsìn wà láìwé sọ ní ìpa ọmọ fún ẹ̀ náà ló sọ ó ní tí ò bá ti sílẹ̀ ìmọ̀ ó fò lọ lórí ẹ̀ àwọn ọmọ ẹ̀ náà ìtọ́ ní bó sọ lórí náà tọ́ ọmọ ń parí sọ́nà àǹká ìdáàbò bàgà níyà ló pé tó tó báyìí wá o tó bá ń parí ojú kùránì kí ló pé wá irun mu sí bàbá lórí nù bàbá mọ tó pé wá o wàlímọ̀ wá kọ̀ ẹ̀gẹ́dẹ́ wọ́n fẹ̀yẹ̀ bá jà ó sì wàlímọ̀ wọ́n yí tàbá jà dá ó sì wàlímọ̀ àlámúdàrẹ̀ lẹ́fà ó sì wàlímọ̀ ẹ̀yà náà lẹ́yìn jẹ́sẹ́bì kọ́ ló kàn báyìí mo fi ń gbàgbé àwọn ajẹ́sẹ́bì ó ó sì wàlímọ̀ àwọn ó ní wọn ti lọ nù tó bá yẹ tó bá dáná bá ń dé àmọ̀ yẹn ẹ bá dáná ka súrà mẹ́wàá mẹ́wàá ó mọ̀ gbé wà lé mọ́lẹ̀ lórí tó wá parí gbogbo àlẹ́ ìdá tó ti parí ẹ̀ dá owó bọ́ ọbẹ̀ dé ọbẹ̀ dé nù ọbẹ̀ dé nìyẹn ti wà lé mọ́lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ìjọba ń bẹ́ẹ̀ tẹ̀ sí ìbẹ̀rẹ̀ tẹ̀ sí yóò ti wà lé mọ́lẹ̀ wá tó ń ba lọ yóò ti wà lé mọ́ bá tó parí ẹ̀ Allah subhanahu tó bá tó àbí ẹni ẹ tán ànábì wa ni náàdà mọ̀nàdì mi nà sàmà ẹnì kó bá pariwo láti sánmà wọn fẹ́ fún ẹni ẹni ròdùn gbà tó ti gbà béèrè yóò pariwo láti sánmà àwọn sọ́dà kọ̀ ábì ẹni wọn ni ah, ẹrú mi ti sọ dodo bàtọ́ ti di pé tani olúwa rẹ ti sọ tala níbi rẹ ti sọ tani kíníkà ó ti sọ gbogbo ẹ bẹ́ẹ̀ ni náà ni kò sí asúnmí o bẹ́ẹ̀ asúnmí kò ní mí nì tó tẹ̀lá nàbí tó bá tẹ̀lá nàbí yòó ní ma jókun ma wusẹ́ ẹ̀ táwa bu sàárè àmì bí o ọmọ ìfẹ́ lè dáhùn náà ẹ̀ mọ̀ fẹ́ lè dáhùn wọn ò lè dáhùn yìí ìkànnì wọn ní tiwáàsí nínú rédíò ní wọn báyà nínú ní ni wọn sọ láyélájú lè gbogbo ẹ̀ bí ìṣe ẹ̀ láti sì mi ni wọ́n á sọ ìtàn yẹn báyìí níbi tí wọ́n lọ tó lọ sódò àlá àgàgà ni wọ́n á sọ ìtàn yẹn gbàdúrà pété ẹ̀bọ báyìí wọ́n á lọ nígbà tí a ní sọlá sọlá wọ́n á dọ́dọ̀ ànábì Musa kọ́ni ni Musa yìí náà wọ́n parọ́ láyé wọn káyọ̀ sọ àná Musa yìí náà ni káyọ̀ ànábì Musa ìrọ́ bẹ̀rẹ̀ onígbà wọ́n á ànábì Musa báyìí ló bá ní ilẹ̀jẹ̀ lómìnà ọlá Musa wá ní ìwà ànábì nínú àwọn ọmọlẹ́yìn ẹ mú ẹnìkan tó nífẹ̀ẹ́ sí wa kó o sálámà sí ibo ló wà náà di dùn ibo ló wà bẹ ẹdẹ ẹka àdìsí lẹdẹ ti sí wọlé láti wáyé àtàlù afẹ́ mú wa bá gbọ́n àti àdéhùn mú ẹnìkan wá tẹ́ pé ẹni òun fẹ́ kí tó mọ̀ kó nífẹ̀ẹ́ sí paríparí nínú òjò rẹ̀ pé àdìsí bá tó lóòótọ́ káwọn náà wà ali, àwákìárì tó àbákìkejì táǹgbà àbákìwọ̀ yìí òun àbákìrì òun mọ́rù òun Usman òun Ali òun Muawiya òun kankan ẹ̀ẹ̀mẹ́ tó wọ́ ẹ̀ lọ́wọ́ nígbà náà yóò kàn mẹ́rin kan wá báyìí ó kàn mọ́ àbùkọ́lì ìjìlá ní oníwàhálà ti àbùkọ́lì <laughs> ìgbò <laughs> jìlá ní ó rọrùn jìlá ní kò wá ní gbogbo àwọn sáà gbogbo àwọn sábẹ́ yòó jẹ́ ìdẹ́gbẹ́ lọ́dọ̀ wọn. ibo ló wà ní àdìsí ní ìsìn rẹ̀ àdìsí ẹ̀ ń lẹ́gàá ìwádàá bá wọn títí ká lọ ó sì yí tiẹ̀ lọ́rẹ̀. wàlá kò jẹ́ ẹ̀sìn tó kódà kò jẹ́ ẹ̀sìn tó jọ wọn mú yàn wá mẹ́ bóyá káwọn àwọn ọmọdé ọ̀dọ́ rẹ̀ tó fẹ́ dá owó lọ sí kò jẹ́ ẹ̀sìn tó jọ wọn mú yàn ẹ̀ kankan wá nínú àdìsí yẹn ó dẹ̀ mọ́mọ́ ti tiẹ̀ wọ́n kò ní tó kan sóbì mi yàn wọ́n ń yọ láìláìlá wọ́n ń yọ nínú pa wọ́n ń yọ pa wọ́n ń yọ láìláìlá sí ìgbà tó kàn án. ó kú bẹ̀ fún yìí pé láìláìlá ibẹ̀ nù pa wà láì. a lo ìkójọ́ náà gbà láti bá ìkómọ wíyà kí gbà yẹn. àfa kan ti ẹ̀rí wa ọmọ òbí súnà ló náà àá méjìlá lọ. tó bá ní àfa pé bàbá yẹn pé tó bá ti dé amọ̀nàwó kankan pé òun ní wọ́n fi gbowó pé tí kọ́kọ́ máa ń ṣe pé yóò kọ́ náwó owó tiẹ̀ gangan yóò kọ́ náà owó yẹn ni fi máa ń àpè owó náà pè é náà fi máa ń pè owó ẹ̀ẹ́ àdínà gẹ̀gẹ́ mi kò lè pé owó tiwa lónìí náà àmì ti la wàá lẹ́jọ́ náà àtàwọn àdínà gẹ̀gẹ́ ọ̀ òótọ́ sì nílò tán tẹ́tẹ́ ní agán ni ó ga tó ráyìn bàbá ní èmi ẹ̀sọ́ àbáwọn olùsì èmi ní kọ́kọ́ náwó bì mo ta àti nà tẹ́tẹ́ ó sì nà tán láwọn wọn ni yóò nà tán ó sì nà tán lọ́tọ́ àbá ó nà tán ráyìn ẹlòmíì ń gbọn àpò ẹ̀ ráyìn yóò gbà tó tún yọ kíní inú àpò ẹ̀ jáde pé tí ò sí kankan bẹ́ẹ̀ mọ́ àwọn aṣáájú ń wò gbà tó wá sí i ọba ní ìfẹ́ ń bẹ nínú ìfẹ́ ìfà ń bẹ náà ń bẹ nínú bá wàláì ó kúrú ẹ̀ fún yín lónìí ìfà wàláì ó ti sọ ọgbẹ nínú ilé ẹ̀ ó ti sọ ìlàlá ó dẹ̀ yọ nínú kíní ìfà wọn yẹn náà nísì sọ pé lá ìgbàdúgbò sọdọ ìlà osùnmọ̀ ti báyìí ìkíníkà ìkíníkà ó ti burú bẹ̀rẹ̀ ó ti burú bẹ̀rẹ̀ òsì tó kà wọ́n nǹkan tí ìtọ́ ti ní kán wí wọ́n wí so àlọ́ àdébí wa ní àlọ́ wa sọ kan abdi ẹrú mi ti sòdodo fàbíjú nàìjánà ọ̀yá ẹlẹ́ tó súnmọ́ gbàlejànà lẹ́nu tí ó dé sí à ń bẹ̀ wà àlùbíṣòro mi nàìjánà ẹ wá fi wà àlùjánà wọ́n sàmù láhù bàbá mi nàìjánà ẹ sílẹ̀kùn ọ̀nà ẹ̀ nàìjánà tí ó dé sí ẹ sìnkú látọ̀ kankan rí ẹ sìnkú láti bẹ̀ yóò tún gbàgbé sàárọ̀ mi àlọ́ òtún fún wa ní ìròdò mi bẹ ọkàn ó tún wá balẹ̀ báyìí. sòwòtòrí náà àwọn eléyìí ni àwọn bisharot ètí Allah subhanahu wa ta'ala ti máa ń ṣe fún ẹrú rẹ̀ ní àtàrà àlá àtàwọn kan míì náà tí ì ṣe àlá. tábà lọ wọnú kíra ṣéèkì wa inú tẹ́lẹ̀ náà pàtó ń sọ̀rọ̀ nípa àrùyà ń sọ̀rọ̀ nípa àlá bẹ́ẹ̀ tabalọ wọn níbi sẹ́lù kìtàbù dání eh, sẹ́lù kìtàbù furqan báyìí náà awùlíyá rahman wàlíyá tíra yìí tíra yìí lọ́dọ̀ àwọn ogun bídà àti súfí pàápàá jùlọ súfí tíra yìí wọ́n rẹ́ẹ̀dì náà wáyé lọ́wọ́ yàtọ̀ sọ́nà torí ibùn tẹ́lẹ̀yà ó fi sẹ́wọ́n lé gun ẹ̀yìn ni ó fi sẹ́wọ́n lé gun ẹ̀yìn ni níbi títà ìlédè lọ́dọ̀ wọn gbogbo karama tó máa ń gbé pé wòlíì làwọn èyí tí ìdókù eh, yìí ti jẹ́ tó sọ pé àwọn wòlíì gbogbo àwọn ìwòlíì ìyàwó pátápátá ló ti sọ di wòlíì sáàtì rí àgbẹ̀gbẹ̀ ní sàtìlì ni òun náà nítorí nítorí ọ̀sẹ̀ ọ̀hún sàtìlì yà gbogbo ìyàwó pátápátá ìyàwó ẹ̀ náà rẹ́rẹ́rẹ́ ní o rẹ́rẹ́rẹ́ ní gbogbo wọn ti ṣe láìláìláà ọ̀sùn ní kàmílíọ̀n gbogbo wọn ti di wòlíì ẹ̀rọ sí ìmọ̀ aráwò lè ra náà gbogbo àwọn ìyàwó ẹ̀ wọn bá fi sẹ́wọ́n fi ẹ̀ náà wọ́n fi di wòlí rẹ̀ gan wòlí wa pọ̀ tó bá rìn tíra yìí wọn àbẹ́ rí wọn náà lọ́gbẹ́ ní dòní yóò tẹ́míà ọ̀gá ọ̀tá wọn ni kèfèrí náà wọ́n sì máa ń pè kèfèrí wọn àti Muhammadu Buhari rahimahumullah èmi ò máa dọ́gba lọ́wọ́ sunni Ibn Taymiyyah wa Muhammadu Buhari èmi ò máa dọ́gba lọ́wọ́ lọ́dọ̀ wọn kèfèrí ni wọn torí pé àwọn afáàní gbógun tì wọ́n dáadáa ni wọ́n gbógun tì wọ́n ga o bẹ́ẹ̀ náà nìkan náà tí àìní náà lè wọ́n àfẹ́ gbogbo sẹ́wọ́n lè gbẹ̀yìn níbi kàrọ́mà tí ó gbé wòlíì kìníkà bàbá yìí yanjú wọn síbẹ̀ pé kò sí jíjẹ́ gbogbo tọ̀dọ̀ yìí yẹn tẹ̀sí yẹn tẹ́kà máa há wòlíì kò ti wò yìí. ìkànnì bẹ̀rẹ̀ wá sọ̀rọ̀ oníṣòwò wa ah no ó pè mí ni ó pè mí jọ́dá ni bàtà pè mí bọ́ọ̀sì ẹ̀fẹ́ mú ẹ̀rí kan wá ni wá ní pé ṣé ìwà ó o Ibrahim ẹ ó ní tí mo máa ẹ ó ní tí mo máa ṣé o Abdulrasaq lélẹ́kọ̀ ó ní ó ní ó ní ó ní mo ó ní wòlíì ọ̀dọ̀ bàbá náà ní ṣé o Abdulrasaq lélẹ́kọ̀ ó ní wòlíì ẹ̀ náà bàbá náà ó ní à ó ní mo máa ná ẹlẹ́gbọ̀n gbàgbọ́ bíbí àná lòun náà ó ní à ó wá máa yẹ òtún jẹ́yìn ọ̀la yìí ní à ó jẹ́yìn àgbè àlẹ́lẹ́gbọ̀n tó bá túbá dé o àmọ́ lọ́wọ́lọ́wọ́ ó lè sọ ẹ ẹlẹ́bọ wíjà ni wòlíì ọlọ́run ni wọ́n bá wà wòlíì bò wòlíì ní súbí tí súbí bá ti jẹ́ wòlíì wòlíì tán láyé nù wòlíì títà ó ní mo mọ̀ náà mo ní ọ̀rẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ ẹ̀kọ́ ní ẹlẹ́bọ wíjà kankan náà ni òun náà nà ó tún láwọn èèyàn náà ló bá bẹ̀rẹ̀ ìpè táwọn yìí ó ní ṣé ògbọ́n lè yá sí gọ́ọ̀nà ah, ọ̀gá oníwòlí ah, náà ni eh, mo ní ẹ mo ní wòlí méjì ló wà mo ní wàlíyù ṣètọ́ wa wàlíyù rahman wa ó lè wọ́n ti bàbá náà mo ní wàlíyù ṣètọ́ ni ti bàbá ń tẹ̀ wọ́n tún gba lọ́jọ́ pé tíra yìí wọn ò bẹ́ẹ̀ ní tuntun wọn lẹ́jà ní súnmọ́ dábàárì níbi tó dé ṣe òṣèlú wa ń sọ̀rọ̀ nípa àrùyà ṣé òṣèlú wa ń sọ nípa yìí pé àrùyà téèyàn bá lálàá bí òwe ni èsì máa ń rí yàtúrìbù malak lè rúhù náà ni àlọ́ ni máa ń pa mọ̀lẹ́kà láṣẹ ibi kó lọ fi na ẹ̀mí ẹni tó bá sùn àwòyúrọ̀ rúhùhù àṣìyá àbí kí mọ̀lẹ́kà yẹn tó gbé kínní yẹn wá fún ẹ̀mí yẹn lójú ọrùn kí ẹ̀mí yẹn wá máa rí àwọn kọ̀ọ̀kan kan wọ́n wà náà yìí tẹ̀lé yóò dẹ̀ sùn yóò máa rí àwọn kọ̀ọ̀kan lójú mọ̀lẹ́kà yẹn àlọ́ pa láṣẹ bẹ́ẹ̀ bí kò ọ̀yìntàkùnú dẹ̀lílan aláàmà sàyàfà àlágbà míì ìmọ̀ ń jẹ́ ìtọ́ka àgbà kankan tí ó ṣẹlẹ̀ ìmọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ gbà míì amata bíi rúyà àmọ́ ká sọ pé ká tú àlá kéèyàn wá sọ ẹ̀ jẹ́ pé èmi ni mò ń tú àlá fọwọ́ àìlùmọ̀ ìmọ̀ ni o ìmọ̀ ni èyí sọ̀rọ̀ pé níbo nìkan wọn tú àlá káàkiri wàláwù jalla wà ala yóò á lè mú ìbáàdà ó tàbí rúyà aláwù gangan fún àyẹ̀ ni wọ́n kó ẹrú rẹ̀ yóò sì tú àlá mo dẹ̀ tó fún aníjẹjọ pé àwọn ànábì ló kọ́ wáyù ló náà tí wọ́n bá lálàá táwọn táwọn ibà tó àlàyé fún wa òtú fúnra rẹ̀ ní tìrìkọ́ ìfẹ́sì báyìí ni wáyù min Allah ó tú látara wáyù tó kálọ̀ tó dàlá ìwé ẹ̀rọ tàbí Yusuf alẹ́ sọ́dọ̀ sọ́dọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ kan táwọn sọ pé wálé nù àlèmọ̀wó mẹ́ta wílé àhàdì àwọn àlọ́ àlàkọ bẹ́ẹ̀ akọni níbi ó sì máa tú àlàyé tàlọ́ akọ yìí náà ní sẹ́kù sọ yìí pé tàbí òrùyà ilmu ni ìmọ̀ ni Allah ni wọ́n kó ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ bíkọ́sì nínú kó jù sí wọn báyà yóò gba òbí kolóbi sọ̀rọ̀ ìgbà míì máa ń ṣẹlẹ̀ ìgbà míì kọ́sù máa ń ṣẹlẹ̀ síyàn ìmọ̀ máa ń ṣẹlẹ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa náà kọ́sù ló ń tẹ̀ ó tún nǹkan síyàn báyà ni èyàn kàlẹ́ mọ́ ọ̀rọ̀ bá kó táwọn èèyàn bẹ́ẹ̀ yóò kàn wá síyàn lórí yẹ ìṣí báyìí gbàdẹ́wà ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ yóò sì bọ́ síbẹ̀ láì ti pẹ́ nìkan ló kọ́ yín ní kinní yẹn láì ti pẹ́ nìkan ló kọ́ yín yóò kàn bọ́ síbẹ̀ ìkànsẹ̀ lọ́dọ̀dọ̀ kankan ṣe kó ma yá ló gbé wọn mo la káàtó lọ náwó lórí ẹ̀ báyìí kinní yẹn kàn wá sí lọ́gbọ́n kí n ti ẹ̀ pa ná kí n tán padà mo sì pa bí lè tán padà bá gbé sẹ́jà rẹ̀ á. tó ètò Yorùbá máa wá ìjìnìá ìka ìjìnìá káàkiri sí ni kọ́sùn nìyẹn aláwùjọ ju sí yàn lórí ṣe báyìí ìyẹn wà lọ́dọ̀ tiẹ̀ yóò gba òfin kolomi asọ̀rọ̀ èyí tó yẹ kéèyàn sí yẹn aláwùjọ ju kí ni yẹn sí yàn lọ́kàn wàyí ma bi tala yìí wàlẹ̀ hada màní abarọ̀ rúùyà ìyẹn ló kọ́ sọ́yẹ́ pé tó bá lọ tó àlá wọ́n wà lẹ́sà áàlìmù bí ha tí ó dẹ̀ náà pa rẹ̀ wọ́n wà dáhùn inú fìlẹ̀ wáyé ìyẹn ni yẹn ti kiri ẹ̀ bọ́nú ìlérí ìyà látọ̀dọ̀ àlá aláwọ̀ sọ pé wàlẹ̀ àtàkùn máa lẹ́sà lákàbí ẹ̀yìn náà nínú sọ́tò ìṣòro àyà thirty six ẹ gbọ́dọ̀ sọ kẹtẹ́ ìmọ̀ nípa rẹ̀ ìgbà alọ́wọ́ alọ́wọ́ ló kọ́ abẹ́ ilé ní àlàrà ìsìn níbi ìtúlẹ̀ ayé káàkiri ní tùtùkùtù alùpọ̀ tòun náà nìyẹn ní ìsìn báyìí ó ní pé pàtàkì wíwú yà ẹ̀rìmọ̀ wà lẹ́yìn tó kọ́ sọ̀rọ̀ kéèyàn máa tó àlà ìmọ̀ ní látọ̀dọ̀ àlà kèé sí àbá ẹ mo ti ń wo yẹn ẹ kílẹ̀ lẹ́ẹ̀sì mo ní aṣọ ìyá mọ́mi lára lẹ́yìn ìjọ́ mẹ́ta ẹ̀ ìbá jà á kèé ṣe kọ́rùsù náà kèé ṣe àbá lásán àwọn máa mú gẹ́gẹ́ tó jọ mọ́ra wọn ẹni tó bá jẹ tó bá tó bá lára lójú oorun kó ń kó àmàlà tẹ̀kọ́ àmàlà dúdú ìgbé wá gbé ẹ̀kọ́ ló fi ń jẹ́ tẹ̀lé yẹn pé yóò ja wèrè pé wèrè náà máa ń kó ìwúlé dọ́nù nìyẹn àbálẹ́ fi ń tú kínní yẹn èyí sì mà ó ní wàlá yàjú fún ìmọ̀rì àyùkọ́ jìmọ̀ aláṣẹ sí oróyà kò lẹ́tọ̀ọ́ fún ọmọ ìdẹ́yàn láti sọ fún òǹkọ̀fẹ́ wọn tú àlá mímọ́ ìrẹ́lùmí bí a láì ní máa ń parí àlẹ́ ìmọ̀ kọ́ ní yàkúrú mi tẹ̀lé nínú kìtàbù ọ̀sùnà ìmọ̀ yẹn gan yín máa ń wá nínú tẹ̀lé láti inú kìtà wà súnà ni ẹ̀yìn dàkà lùfíkè fi ṣẹ́rí àlùfíkè fi hálì sáì fi hálì rọ́ọ̀yì wà má yóò ní mọ̀ nípa kìtàbọ̀ sunna yóò ní mọ̀ nípa gbogbo àwọn nǹkan ìmọ̀ fíkíù gbogbo àǹkan ẹni ó mà wàlúmọ́tà kọ́ni yòdìdúkú sáyéwìlì fìrọ́ọ̀sà èmi yìí tó wà lẹ́gbẹ́ fìrọ́ọ̀sà ni ìfúnra mọ̀ nìyẹn táàtàlà tó máa ti fẹ́ rẹ̀ náà ni ìfúnra mọ̀ ni yóò kàn fúnra mọ̀ gángan yá wọ́n dàgbé kí ní èyí báyìí fìrọ́sà ló ń pè yẹn ìyẹn náà tún wà tálà tó máa ti fún ẹrú rẹ̀ náà. àmọ́ tí ó wà ní nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn nǹkan yìí nínú àwọn àdáàbò rúùyà nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún àdátábá ńlá àńlá yàtàhádà àńlá yàtàhádà àńlá yàtàhádà tàlímọ́rí wọn fi rúùyà nínú ẹ̀kọ́ náà lè fi kọ́ wa ní pé tá a bá lálà a ò gbọdọ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ìgbà tó wàá sọ ta ní àbọ̀ oṣù àní wọn ní ọmọ sọ nǹkan bó lẹ́ sà lọ báyìí tó tó fún ọ tó gbé bíi ẹ̀kọ́ sí pọ̀ ní ìsìn báyìí wọn ní ọmọ sọ nǹkan wà ní lọ́wọ́ oṣù bó lẹ́ sà tún nǹkan tó sọ so èyàn gbọ́dọ̀ sọ ìdàrọ́ àrùn yàtọ̀ sùn o ṣéèkù ní tọ́mọ ìdẹ́yìn bá lálàá tó wá bàánú jẹ́ ọ̀yẹ̀sàrí ìbìlà ó sì àwọn olùmìlá ní ìṣètò ọlọ́dún ìṣàlùyà wàyẹ̀ fúnra yẹ̀sàrí ó wá tún tọ́sẹ̀ kí ó sì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó mọ yẹ̀sàrí oníkàmọ̀ tábàtà sọ̀rí ẹ̀bùn tí wàá mọ hadith anabi sallallahu alaihi wasallam ó sọ báyẹn àánà tí wọ́n fi hadith yẹn náà ó ti wà sọláàfin mọ̀ pé kéèjì àlàyélá kìí ti tẹ́lẹ̀ bọ̀dù ó kàwọn ọlọ́pẹ́ ẹ̀ ọmọ tú àní tẹ́lẹ̀ àwọn sọ fún olóṣè àtú tẹ́ẹ̀pẹ́ tó jẹ́rù bàyẹ̀ ni ànábi sọ bá ti yẹn jù ẹ̀ tẹ́ẹ̀pẹ́ tẹ́lẹ̀ èèyàn ń sọ ni ìyẹn ò ní kú mọ̀ gẹ́gẹ́ tiẹ̀ tẹ́ẹ̀pẹ́ tó jẹ́ ìrònú látọ̀dọ̀ àlá ni ó parí ti bá lọ fún wọn lóòdù ní kílọ̀ mẹ́mọ́ sọ́sí ìyẹn fẹ́ mọ́ sọ́sí ìsẹ́ni tábàbò tí àìní ti báyẹ̀ mọ̀dáyù sàlìkè mọ̀dáyù sàlìkè ti ṣe kọ́ òun ni ó ní mọ̀jálù sàkè bàbá lọ bí mọ̀jálàdù alákọ̀ọ́kọ́ ní inú tíra yẹ ẹ̀rọ ìpín mọ̀jálàdù mẹ́rin náà ni wọ́n mọ̀jálàdù alákọ̀ọ́kọ́ ẹ̀ tàbá wò nígbà tí Ibn Qayyim náà tó náà sọ̀rọ̀ nípa nǹkan tó jọ mọ́ nǹkan tí à ń sọ yìí kákan tó nǹkan tó náà sọ nípa àlá lílá wàdúsí òun sọ bíbà yìí ó ní pé wàá rúùyà kàlíkàjì tàbá lọ bí page fifty nine bẹ́ẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ nípa àrùyà sọ̀rọ̀ kan ń sọ̀rọ̀ nípa àlá náà ni mi mùjálá tó àwọn ẹgbẹ́ ó ní pé rúyà yẹn gẹ́gẹ́ bí káṣù náà ni káṣù káṣù yẹn ń bẹ nínú súnà náà ṣùgbọ́n àwọn bídíà náà là àwọn súnfì náà máa ń lo káṣù ṣùgbọ́n káṣù lọ́dọ̀ tí wọn ọ̀tọ̀ ni wọ́n ti máa ń mu káṣù ni pé káàlà kan sì wáyà kan fún yàn ẹ̀ mo ti sọ lẹ́ẹ̀kan yẹn lè jókòó ìyẹn lè fẹ́ ṣe ìgbà kíkí náà náà wá síyàn lórí ìyá lọ sí báyìí káṣù nìyẹn àwọn náà máa ń lo káṣù lọ́dọ̀ sí wọn ṣùgbọ́n nánkàlí náà fi máa ń débi káṣù yẹn nánkàlí burúkú nánkàlí ẹ̀bọ náà máa ń ṣe náà fi máa ń débi káṣù yẹn ti wọn. ìyẹn lọ́pàá tẹ́yìn bá jẹ́ bí ìjà ní àkójẹ́pọ̀ sí àbáwọn súnfì yẹn tòtọ́ bá rí kó ti pẹ́ dáadáa tí ò lọ wa yóò yóò àbọ̀ pílẹ̀ pé bóòlù sí súbí sí àkọ́dà lẹ́jọ́ tí mo ń jẹ́rẹ̀ ọ̀gbọ́n change dáadáa tó sẹ́yìn ni pé amọ̀kan láwọn àsìkiri kan àwọn ẹni ọlọ́run ní àwọn ẹni ọlọ́run fún wọn ká wọn fà á àìsí ìfún yàn lébàá gba rí pé èèyàn ti serious tó àwọn fún ọlọ́run sí ẹ bá ti wá ń ṣe àsìkiri yẹn ní tó bá ti wá ń rí lábọ̀ ó mọ̀ fún wa lábọ̀ ẹ bá ti ń ta sí rẹ mọ oríṣiríṣi àlà náà wọn ní oríṣiríṣi àlà mi lè lára kó ra láà mi lè lára kó òun rí ìdè kan mi lè lára kó òun rí sé ìkẹsẹ̀ lóun lára adájọ́ kan olóòwà lára wà láà àwọn pípò yẹn ọ̀daràn gidi ni wọ́n olóòrùn ní àlàbà ẹ̀ kàn bára wọn olóòwà rí ànábì lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà á sí ìbúra mi òsì ah ìgbóná ti mara wọn ibrahim as mo ní bò ní ọsẹ ọmúra oríṣi ibrahim as ó mú ọ̀padà ní wíwé wọ́tò white white náà dá yé yín mo ìwà ńkọ́ tiẹ̀ kó olùsí mọ̀ kó ní olóòtú náà wọ́tò white olóòtú wa dúró sáà ní àwọn méjèèjì ẹ̀ odó sáà ní ẹlẹ́gbọ̀n lọ́sọ̀ ọtí ibrahim yáàdì ìyọ̀n ní òbí tí ó mọ̀ ń bọ̀ lọ́sẹ̀ òun fẹ́ mú ọkọ lẹ́gbẹ̀ẹ́ àdàbí náà ni ó ti tó ti ẹlẹ́gbẹ̀ẹ́ kókó mọ̀ ń bọ̀ lọ ìtọ́ lẹ́yìn àdàbí bébí ti ó ti wà lẹ́gbẹ̀ẹ́ àná nígbà ẹgbà tó sì dé sẹ́gbẹ̀ẹ́ òsì kó máa wọ lọ pé sára àdáni ara mi ni ọ́ tó fẹ́ ti mọ̀ ní ìlú ìbọn tó ara rẹ̀ sínú o. wọ́n ṣe máa ń lá orí ìdíjọba ní sàkíyì yẹn yá àpò láti kékeré lọ́mọ lọ́mọ pa tó bá ti wá dé wọn fún àwọn àgbàlagbà ní ìrò. kúrò ní kí ló rí lánàá á bàbá àti mo sùn nǹkan lálàbá ẹnìkan á bọ̀ mí lọ́wọ́ òkàrí wọn àfọwọ́ gba lórí ó ti dọ́kùnrin nù wàá bí sọ̀rọ̀ àná ẹ̀rọ ní òun rí ìgbà tó ń lọ òun kàn já síbi kan fúnfun ni wọ́n bá àwọn èèyàn sí àdúgbò náà ń korí ọlọ́run wọ́n ń korí ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ń korí àlàyé wọ́n ń korí ọlọ́run bẹ́ẹ̀ káàrí káàrí ó ti ń dọ́gbọ̀n yìí wọ́n náà èyí ń bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn o tí ó ti máa gbógun lọ́rùn wọ́n á di stéèjì kan ó kéde pé wọ́n náà ti di ó ti wà nínú sẹ́tẹ́líà bá ti lè wà wọ́n jọ máa ṣe mítìn táwa ní mítìn ní sánmà ọ̀dọ̀ ẹ̀ ó gbé wá wọ́n jọ wá discuss yẹ kan tó lọ gbé bàlá padà. tó ń náà ṣé wá ní orúyà ẹ̀ ní káṣù náà ni ó wá ní pé mẹ́ta ni àlá yẹn ìkan bẹ tẹ́gbẹ́ rahmani ó ti pẹ̀lú ìkejì bẹ nafsani ìkẹta bẹ ṣèyítọ́ni mẹ́tẹ̀ẹ̀ta tá kéèyàn pé nǹkan kọ́ ni problem ṣùgbọ́n afẹ́ òun tún lẹ́rìí gbàgbé gbogbo òun fẹ́ pín tẹ̀lé sí ó ní alákàmẹ́tẹ́gbẹ̀ rahmani alákàmẹ́tẹ́ ọ̀sánì alákàmẹ́tẹ́ ṣèyítọ́ ìdáni mi sọ̀rọ̀ náà sọ ó ní alákàmẹ́tẹ́gbẹ̀ àtọ̀dọ̀ aláàlí ti máa ń wá ti bú sí lọ́ní sọ yẹn ìkan bẹ nẹ̀fúsánì ẹ̀mí ni mọ́ bàtẹ́yìn bá ń ronú ẹ̀mí ìkan bẹ ṣèyítọ́ ní èdè sì máa ń sọ tó máa ń fi dẹ́rù báyà onímẹ̀lẹ́ta nìyẹn oníyẹn ló kàtà nìyẹn sọ̀rọ̀ àfi sọ pé rúùyà mìíràn pé rúùyà mẹ́ta ni pé rúùyà mìíràn lá ìkan wá látọ̀dọ̀ àlá wà rúùyà tẹ̀síìrù ní ṣẹ̀tọ̀ ìkan wá ìṣúfẹ́ fi bàyàn ló jẹ́ ni wà rúùyà mímọ ìhádìí tó bí ìrọ́jú ní nọ́ọ̀sà pèlè yàgùdọ̀ ẹ̀mí kan bẹ tẹ́sí tẹ́mi ń rò nígbà tó wà láyé bàyàrọ́ òfìlìmọ̀nà yóò wà lọ́ fi lára lójú oorun ó ní àwọn àbíyá wọn fẹ́ pé pé táwọn ànábì táwọn bá lálàá tiwọn revelation wáyé tánàbí àwọn ànábì àlá táwọn bá lálàá lójú oorun aláàfin ránṣẹ́ sí wọn ni tabawo náà ó fẹ́ sí ànábì Ismail alisa tó fẹ́ sànábì Ibrahim ẹ̀rí kó lálàá lójú oorun ni kíkó ń ju ọ̀rọ̀ òwe táwọn sọ́fí máa ń sọ yẹn kò sí lọ́ọ́ kiri o táwọn sọ́fí máa ń sọ yẹn nígbà tó ju ọmọ wa pànábì Ibrahim wá ní wọn lọ́rùn tó bá ilé fún mi lọ́mọ ìfi rúbọ bọ̀ ní ìmọ̀ rúbọ ní ìsàmù kò sọ báyẹn o kò sọ pé òun fẹ́ ju fún àlá àlá ló pa láṣẹ ó kàn tọrọ wípé káàlọ́ fún lọ́mọ aláà ti fún lọ́mọ pàtó sì fún lọ́mọ aláà ló wá tó wá lálàá lójú oorun pàtó wá lálàá lójú wá lálàá kó ń du ọmọ yẹn aláà àwọn ànábì sì rèé ìránṣẹ́ ni látọ̀dọ̀ àlá tó ń jọ pé àlá tó ń láì ní sálọ̀ fẹ́ kó ń ṣe nìyẹn pàtó ti dijọ́ kejì dẹ́ pé ọmọ yìí Ismail bò ní ìtì mo rí rè ó náà ti rúgbẹ́ pàdé mi lónà à ìtọ́lọ̀ ní kò sí kò sí ó ní kó dú mi ní sinmi là ó gbà ó dẹ̀ kó ó dẹ̀ kó ó di pé aláwọ̀ ni kò rí jùmọ́. gbogbo irọ́ tó tó máa pa mẹ́ yẹn bàtàkù kan wá wá àgùkàn ọmọ méjì ní bẹnu ọgbà ìjẹ náà ìkan máa ń dúpẹ́ ìkan ìjẹ ń ti sàrà kẹ tọ́jú àwọn àbá àbí èyí àbá wọn ni mú wá irọ́ gbogbo ẹ̀ èyí ìdúpẹ́ ní ọgbà ìdúpẹ́ lè wà lọ́gbà tí ní dúpẹ́ pé àpò méjì ní bẹ̀rẹ̀ ìkan máa ń dúpẹ́ èyí tó náà fẹ́ mú kò sí dọ́fẹ́ mú tẹ bá sọ ìtàkàrà ẹ̀dá àti tí bọ̀ ìbọ̀lẹ̀ ti rí pé àgbò méjì ń bẹ ọ̀nà ń dúpẹ́ ìkẹ́ ìdúpẹ́ èyí tí ìwà dúpẹ́ là lóòótọ́ wá mú wá tó àyẹ̀ kó wá wà bẹ́ẹ̀ ní ìdí dúpẹ́ lọ́yẹ̀ kán wá kán kán fi fẹ̀sìn èdè ìdúpẹ́ lóòótọ́ wá mú wá ìrọ̀ gbogbo ẹ̀ ó ní pé láàbìmọ̀ yẹn pé àlá yẹn látọ̀dọ̀ àwọn àgbẹ̀bí so ó wá ní pé wàá sàkóró yà àlẹ́ ìfẹ́ kúsòlódòdì tí máa ń pọ̀ sí ju òun náà ni rúyà àṣà èdè yẹn bá lálásìkò sàárè oríkòtò pé fàyínà wọ́pù nùsùlù láàyè táìmù yẹn gánà lọ́wọ́ fún sọ̀kalẹ̀ wọ́pù rọ́bì rahma wà lẹ́fẹ̀rọ̀ táìmù yẹn gánà àánú àlá àti kẹrẹ tí wọ́n súnmọ́ yàn wọ́n sùkúrù ṣàyàfi táìgbà yẹn gánà àwọn ìsúnmọ́ yẹn láyè ṣiṣẹ́ táìgbà táwọn bá sọ̀kalẹ̀ wá ti sánmọ̀ pé ayé yẹn tó táìmù yẹn ni wọ́n máa ń wá. ó wá ń sọ fún ẹ pé wàmí àrọ́ ọ̀dà ẹ kí àdá kó mọ̀ sùlúdo ẹkú tó máa ṣe dáadáa báyìí kó máa ń bọ́ sí kó máa ṣe dáadáa kó máa rí búṣọ́ kó máa rí ìdùnnú bá látọ̀dọ̀ àlá irú ẹni báyẹn kó máa ṣòdodo kó máa parọ́ mọ́ yàtí sẹ́wà yìí kéèyàn máa tíráì kó máa ṣòdodo téèyàn bá ń ṣòdodo yẹn ó máa láwọn àlá tó máa jẹ́ sí ìròdùn látọ̀dọ̀ àlá. ó lẹ́ẹ̀kejì wà á fi lulẹ̀ halal kéèyàn máa jẹ halal ní ìbá ń di àdáàdì dáadáa gbogbo tó bá jẹ máa rọ ààrẹ nígbà gúúsà kí ìdí sẹ́ni ṣe tí kò sí àárọ̀ bẹ́ẹ̀ kí ẹ̀ máa jẹ nǹkan tó bá jẹ máa àdáàdì àìjọ òkú àìjẹ ti wà lémà gbogbo àwọn oúnjẹ náà lọ́mọ ń gbé kí ẹ àwọn ọmọ sáfúrú àwọn ìjẹba yẹn ibi tá a ti ń rówó náà a rí pé àdáàdì àrígbàrígbà owó ẹ̀yìn gbogbo àwọn iṣẹ́ báńkì ẹni tí ní òtẹ́ẹ̀lì gbogbo náà wà ní mọ̀hábàtò gbogbo àṣà àlá àmọ̀ sí àjẹmọ́ jìnà sí nǹkan tó ní káwọn ṣe bákan náà wàlẹ̀ yánà máa làtọ̀ àárọ̀ kẹ́ni ẹ máa sùn pẹ̀lú ìmára ìyẹn gbogbo sáwàlá kó ló sùn mọ̀sẹ́kìlù kíbla kó lójúkọ kíbla wàyà dúró lọ́ àtàkùrú bá wà àyìnà bákan náà kó máa ṣe rántí àlá àbíbí tí owó bìí ń lọ onígbẹ́ tí bá ń ṣe báyẹn aláàrí ó máa pọ̀ sí inṣọ́lá wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.